وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى عليك أتوقف الله أشي الصلاة فهو محمد صلى الله عليه وسلم ládàá àṣàlátúná tó máa bá wọn ará ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam títí ó fi máa ti ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà a kíra púpọ̀ ní ìjókòó tí a wà yìí a ní abẹ́ ọmbrẹ́là ahbabu sunnati wa da'awa tí wọ́n bẹ ní masjid tawshid ní nàmbà 10 ọjọ́ra close ìjọra bá dí àlékòó àgbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n bẹ ní abẹ́ ọmbrẹ́là ahbabu sunnati wa da'awa ọlọ́gbọ́nṣà bá wa san wọ́n ní ẹ̀san olóore àwọn ní onísábà bí ìjókòó yìí àwọn ọ̀dọ́ wọn sì ní a máa darí ọlá ìjókòó yìí sí ọlọ́gbọ́nṣà bá wa kakọ́nù mìíràn àtàná àti kálukú wọn ọlọ́wọ́ ọba ló mọyé wọn ọlọ́wọ́ ọba sì mọ̀ wọn èmi náà sí wọn pé àtàkà máa ń pè ní lókọ àbábù sọ̀nà ẹ̀yìn ilé ìdáwọn ọmọfẹ́ ní pípè mérè àmọ́ gbogbo apáta àti àwọn atáǹpẹ́ra wa àtẹ́ntàǹpẹ́ ọlọ́ọ̀dọ́mọ gbogbo wa ọlọ́mọṣá àtàn akálùkù wa náà ní ẹ̀sán olóore ìgbẹ̀yọjú eléyìí àbí Allah mo wá kí gbogbo àwọn mashayikh al-fudala wal-mashayikh al-ajilla wal-ashiyakh al-a'izza tí wọ́n bẹ̀ ní kalẹ̀ láti apá ọ̀tún mi rí mo kí àwọn àlùfáà wa púpọ̀ adúpẹ́ ọlọ́run pé ó ti pẹ́ tọ́lọ̀ ní àkájọ mara wa rí nínú bádìí àbí náà àwọn adúgbò lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run wá fi súnà nàbùwà Muhammad sallallahu alaihi wasallam tó yè kóró ọlọ́run wá tó fi ìdà wá pọ̀ ẹ̀rí kó tọ́pẹ́ àbí ìtọ́pẹ́ iwájú láti mọ́ wò wọ́n àbẹ̀lọ́ ọlọ́dà kò máa sọ wọ́dẹ̀ rẹ̀ láíláí àtìdúgbò lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run tí ni a bá wọn nu súnà àtúnwá rí wọn wájú náà ọlọ́mọ ìjà wọn sẹ́yìn o bákan náà wọn bá wa Abu Khawla ọlọ́mọ sábà wọn àtàwọn náà ní ẹ̀sán olóore ó dàbí pé bàbá ti ń sọ̀rọ̀ ọba lé central mosque nífẹ̀ẹ́ lóòótọ́ àwọn pọ́lítì mi máa mú àbẹ́rẹ́ mi sọ̀rọ̀ ọba lé kí a wọn ọlọ́mọ́sàbọ̀ àwọn àwọn ìjòkó tó yẹ ká máa mú àwọn ọmọ kéèkèé wáyé. Ìkẹ́nú àwọn sálàpù nínú àwọn ẹlẹ́rẹ́ tí wọ́n ti lọ wọ́n ni ìdàrọ̀ àyíta fàtàlì náṣàá awwalama náṣàá ma'afahàlì sọ́nà fardu wa ìdà náṣàá awwalama náṣàá ma'afahàlì bídà fàyí asmin ẹni jẹ́ bá ara wọn mọ́ kí àwọn àgbàlagbà wa lọ́la ní ìfẹ́ bá ti rí a ní ẹrù kan dáadáa lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ pé àwọn tí ó gbé sólà lẹ́bì lárugẹ lọ́la rí ọlọ́mọsàbáwà kàfà yìí nà fún wọn a nítọ́ ìjọ ẹbá sí ọmọ ẹjọ́ tó wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ayé ń gbàjú bẹ̀rẹ̀ ayé níbi <laughs> wọ́n ti lu bẹ̀bẹ̀lẹ̀ ti bá a ní tó ẹ̀ṣà máa rò pé ìtọ́lọ̀ bá yóò yà lókù tí yóò yà abẹ́lọ́n tó tó bá ti sọ́lá ọlọ́mọsàbáwà fà inú àwọn tí ó máa Muhammad tí wọ́n wà máa rẹ̀ bídà aṣọ ìtàn nílẹ̀ wọ́n wá tàbára ń bá sọ́dọ̀ àwọn afáwà tí wọ́n wá jọ lẹ́gbẹ̀ẹ́ ìta ọlọ́mọ àti àwọn ọmọ ẹni mímọ̀ mi làwọn náà ń gbọ́dọ̀ wá bá bí àti gbogbo ẹbí bá gbẹ́ jòkó mọ́ jẹni mímọ̀ ẹni tí yóò bá ti mọ̀ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò jẹni tí yẹn dáàtì yìí ó lè jẹ́ kàn mọ́ ríra ayé tẹ̀ ní kíra yín tọ́lá tá àdúgbò lọ́dọ̀ ọlọ́run àdúgbò tọ́lọ̀ ni a gbé tọ́lọ̀ ni a dàgbà tọ́lọ̀ ti ti ní àáwá kó ń bẹ̀ lọ́ta àdúgbò yìí náà àfihàn náà mọ̀ àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọ̀rẹ́ mi kan Ajọlọ lọ secondary school ni ẹ̀yìn máa dúdó ti wá rí nọ́mbà mi ó ti rí nọ́mbà mi ti pẹ́ bọ́ta ti àjọ sọ̀rọ̀ mọ́ ti pẹ́ àwọn ọmọ sáfẹ́jọ́ kàdóso high school ó pawápọ̀ nígbà wá ti àárín ọ̀sẹ̀ tá lò yìí náà òkú ti nù telegram gbà àti máa sọ̀rọ̀ wa ó bá dẹ̀kan náà ló bá ní àtẹ́mi ò sí lórí Facebook náà rẹ̀ àìsí wà bẹ́ wà ló fẹ́ rí kí ló kọ́ tí mo lò ń bẹ̀ mo wá fún ló kọ́ ó wọ́pọ̀ lọ ní owó pẹ̀lú mi wá mo ní eléyìí tá ìtàwọn màdá sí àwọn wájú ọkàn tó fẹ́ náà rí kì í ṣe mi lélẹ́yìí o wọ́n ti sí fọ́tò rẹ̀ gbé jọ náà ní 2016 nù mo wá sẹ́ndì mo wá screenshot ọ̀dọ̀ mi gangan sí ìgbó wá débẹ̀ ó wá sáà líǹkì the voice of truth náà ó ti bó sórí pé jọwọ́ ráwọn lectures and ah ọkùnbọ́ ti pè nínú ọ̀gbẹ́ni wa tí wọ́n náà ló ti wá sí ẹ̀rọ ìbí ah, náà ni ah, ìwọ́n ti wá sí àṣẹ́kọ̀ọ́ ah, yẹ kí mọ́ ti wá sí <laughs> kí ló fà á ní pé òun rántí ìgbà tààjọ wà ní secondary school gba erépá láàmọ́ ṣe àìyẹ erépá mọ́ ògbé erépá tààjọ mọ́ sí agbájá ṣe ní ìdí ká láti wá àṣìlókò ìdánilẹ́kọ̀ọ́ bá gbé wá bá jẹ́ àìsíṣe pété sábà pọ̀ àmọ́ jọ́tọ́lọ̀ bá ní mo sáré ibi já wá báyìí inú tèmi náà máa ń tó yàtọ̀ pé àátàdúgbò tọ́lọ̀ ní àti dìde náà rèé ọ̀nà dákùnmọ́ bà dáadáa wà jẹ́ gbogbo àwọn táwà kò lẹ̀ náà tó wá àmú ah, wá fi gbogbo àwọn àlùfáà tí mo fi lọ́wọ́ wájú mí yìí mo fi kí gbogbo jọ̀mọ́ ẹni tí bàbá jẹ́ afọ́ dákọ̀ ara wa lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ago ní ló lọ́mọ wa lọ́wọ́ àwa ní rọ́nà lọ ah, ọ̀rọ̀ tá a sì fẹ́ gbéyàwó ọ̀rọ̀ tó ó kún kẹ́kẹ́ púpọ̀ nǹkan sì kí bẹ̀ púpọ̀ eh, kódà ẹ̀rù ń bà wá pé sákòókò tá a sì ní yìí gan-an tí yóò sì tó wa yanjú ẹ̀ àmọ́ bí tọ́lọ̀ ń bá lè ní àpàdé àpàdé bẹ́ẹ̀. ó dàbí pé <clears throat> àkọlé tí wọ́n ní àwa fi sọ̀rọ̀ lénìí òun náà ni sífàtú sọ̀láàtì nàbí sífàtú sọ̀láàtì nàbí sallallahu alayhi wa sallam kí lè tó mọ̀ ọ̀rọ̀ yìí àhán àwa fi dọ̀mí mọ̀ kankun níbi tọ́bí kìí di wá pẹ̀kanu níbi ẹ̀rú di wá bà ní gan-an òun kí náà fi kó ní pé wà àkọ́ olùmùsọ̀lẹ́nà fílmùjtàmà ẹ̀rọ àgbà wọn ti kọ́yà yìí ni kayfiyatu salati nabi sallallahu alaihi wasallam wa akhta'u al-musallina fil mujtama' eh, ṣẹ́rí pé eh, ó ti wá ó kò lóyún òbejì ní ti ń gbé bí oyún ìgbẹ̀ẹ̀ta báyìí eh, ọlọ́pọ̀ta wọ́n ní bóòlà náàbì tí máa kí ẹ̀rùn pọ́fíkì gbogbo rẹ̀ bóò ni ànábì tí máa kí ẹ̀rùn àwọn ayanjú yíò tán a tó wá ní wà àkọ́ olùmùsọ̀lìínà fílmùjtàmà wọ́n láwọn mistéèkì wo làwọn tí wọ́n máa ń kí ẹ̀rùn tó wá máa ń ṣe láwùjọ wa. ẹni pé ọ̀tọ̀ ní àkọ́wùlù mùsọ̀lẹ́ náà ti bẹ̀lẹ́lẹ̀ lágbàwá àwọn ẹni tí ń bẹ ní àwùjọ wa nílẹ̀ yóò bá ta wà yìí ẹni pọ́rọ̀ náà ti pẹ̀ká tó a wá sọ́lọ náà rí a mọ̀ lọ náà rí èyí tí ìsìtọ́ lọ́n tí ìsìtà náàbí ọlọ́ndàkùn sọ̀rọ̀ gbogbo dábà sọ́jà yìí lè ní ọlọ́mọ́sá ju ṣe dédé kọ́ọ̀lọ̀ lọ́ kọ́ọ̀lọ̀ rọ̀sùlùmí kọ́ọ̀lọ̀ pàhàbà àsọyé ọlọ́mọ́sá pálí sí ìwọ́ o ṣe láǹfààní fún wa pálí sọ àsọyé jòkó yìí gbogbo jama náà tí ó wà gbọ́ wa bí àwa tá a jọ pé jòkó yà yín àbí gbogbo bí tí ọ̀rọ̀ ló bá padà bóò lànàbì tí máa ń kí wọn ọ̀rọ̀ yìí béèrè fún nǹkan méjì lọ́dọ̀ wa káàkiri tó wọ́dọ̀ pàpùlùmùsọ̀lẹ̀ ó kọ́kọ́ béèrè pé ká ṣàlàyé tíórì rẹ̀ ẹgbẹ́ tó kọ́kọ́ béèrè ní mú sọ pé yóò bẹ̀ ta ní tọ́pìkì yìí ní ó fún ká ṣàlàyé tíórì ká ṣàlàyé báyìí báyìí báyìí ó tún wá béèrè fún ká tún wá ṣe Pratika ọdí mẹ́lọ wá ohun ẹgbó tí méjì oyún òbejì nú ibi àwọn lẹ́tọ̀ tí wá kó tẹ́lẹ̀ gangan ojú wá ní pé wá àkọ́tọ́ olùmọ̀sọ̀lẹ́yìn fẹ́lùmọ̀ sábà àwọn mistake wo làwọn tí wọ́n kí ìrìnmọ̀ ń fi tọ́ ìgbẹ̀lẹ̀ mìíràn tí wá jòkó pé fóò láti wá yẹjú rú fún wa ni torí bàbá ní a mọ́ ké tí ó rí ní jòkó yìí nìkan gbogbo àtúntò sì lọ àní nìkan ní ti àmọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tíra ta fẹ́ júwe lárúbáwá láàlùfáà wa tí wọ́n kọ́ òní wọn ti kọ́ a máa ní tè ní ti ń bá yín sọ̀rọ̀ yìí wà láì ti ń bẹ̀lẹ̀ ìbò èbó rẹ̀ náà ti ń bẹ ní صفة صلاة النبي صلى الله عليه وسلم من التكبير إلى التسليم كأنك تراها كأنك تراها أما تبا جبه سمرا يجعفه وصني صفة صلاة النبي جمع يبان كي أقبل كسي أقبل كسي Aha, gbogbo ẹni bá fẹ́ kírun bíbọ́lọ̀ ti ní a máa kí aláì ní ìdíkò lọ rí ka ìwé yìí sífàtú sọ̀lá àti ìnàbí àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé bó ti wà yìí wà láì wọ́n ti tú sí ègbó ègbó rẹ̀ sì ń bẹ ṣáàrà wà fà àwa tí wọ́n kọ síra yìí náà ẹ̀ tọ́bá léyẹ dà níyàn síṣẹ́ aláì wọ́n dà níyàn síṣẹ́ ọlọ́run ti gbà níyàn wọn kẹ́rí pẹ̀lẹ̀ àkọ́kọ́ èyí a mọ̀ pé ní aṣlú sí pàtí sọ́lá àti ẹ̀yìn kó yóò dání èyí o mú jálà dí mẹ́ta ni bàbàbà dáadáa báyìí mẹ́ta rẹ̀ o ní gbogbo tíra yìí ìpìlẹ̀ tíra yìí nù torí gbogbo ìdídájì ṣe tí bẹ́ẹ̀ ni pé kí nǹkan kan àwọn akọ́ wọn wá ṣàlàyé àbíṣẹyọ kan gbà mí wọ́n lè fi pé dìbí mẹ́wàá mọ̀ fi ṣàlàyé ẹ̀yìn gbà tẹ́lẹ̀ wá gbà wá kìí náà fún wá gbà wá fọ́ọ̀tì kan báyìí wá ń bẹ̀ẹ̀bẹ̀ wọ́n á rẹ̀tì báyìí pẹ̀lú báyìí ó wá rí báyìí wá lọ sí áṣùlù sí bá ti sọ láàrin nàbí ẹ̀yìn mà bóyá ti tú yóò tó ègbò tó lé mi ò rí yóò yóò àmọ́ àwọn kankan nú àwọn ọmọ kí ó ní mọ́ ní àtàwọn ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àlùfáà wa iye ọ̀nà kan nù. ìgbà àbáwá wò pé á ah, bàbá ní kí gbogbo èyàn mọ́ lọ rẹ̀ ní eléyìí lé yóò ti pọ̀ jù àwọn aṣe eléyìí ó wá dàbí ìgbà tí wọ́n kàn rọra ṣe sọ́múrì gbogbo tí ń bẹ nínú aṣlú sípàtì sọ̀lá àti ìlẹ̀dẹ̀ ayẹ́kọ́ ó wá ní ìtí ni níwà ohun torí ìmbà nínú jẹ́ pẹ̀lú kò tẹ́rù bí ti ń bẹ láwùjọ wa lẹ́yìn ó kù láwùjọ ti lẹ́yìn bá nìkan àwùjọ Islam ọ̀tọ̀ ní bá ìlẹ́bí ti kí tiẹ̀ ọ̀tọ̀ ní bá kí ti wa. tọ́ iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ta tó wá gúnṣẹ́ yìí wá ni pé wọ́n tún wá ṣe ìmí àwọn àpè yìí ní tẹ̀lẹ̀kìí sífàtì sọ̀lá sọ́mírì áṣìlò sípà ti sọ̀lá àti nàrí èyí ò wá fẹ́ jù pẹ́lẹ́lẹ́ báyìí lọ èyí mú yóò náà wá mo wá nú láìpìrì lè rèé jẹ́ rí mú dání àmá èrí òun tó kéré sí yìí alàlà akọ́lù mùsùlùmí gbọ́dọ̀ lérò yóò lọ́wọ́ bọ́ọ̀ bá wá rí ilé yìí pọ̀ dáadáa wọ́n ti wá tú ilé ìdí ìbò so èyí tá a bá fi mọ́ ké tíọ́rì fún ara wa púpọ̀ ilé ìta múdálé yìí ti ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àbáṣẹ̀ máa fi yé òṣì ọlọ́mọdé àbáwá sí rọrùn ó sì sí rọrùn pẹ̀lú kankan wọn ṣe wá rọrọ̀ ohun tá a fẹ́ sọ yìí subhanallah àwọn tó gbé tọ́pìkì wá ọlọ́wọ́ bá sanwọ́n lẹ́sàn lórí lẹ́nìí kírun kírun pọ̀ díẹ̀ lóòtọ́ mùsùlùmí wọ́n tó pọ̀ díẹ̀ àmọ́ṣẹ́ rí ẹni ó mọ̀ ó kínú àwọn ẹni tí ń kí oòrùn kódà èyàn jálù súnà pàlá ìkòná àìmọ̀ yálù súnà ní yóò ti máa kí ìráì ọmọ àwọn tó dé èèkèrè nǹkan sí rí fẹ́ẹ̀dì kó lànàbì ti ní àti àsọ́lẹ̀ ànàbì sì ni pé sọ́lù kàmáàrọ̀ àìsù mú ní ìsọ̀lẹ̀ dákùn jọmọ́ kí èsì kúrò wọn bá nẹ́bí ti nínú ànẹ́bí ní sọ́lú kàkíní kàmáàrọ̀ àìsù mú ní ìsọ̀lẹ̀ ìwọ́n náà dákùn máa ti gbọ́nà mú ànẹ́bí ní ẹ máa kírun àbọ́kì ìfikẹ́ kàmá kí nìkan kàmáàrọ̀ àìsù mú ní ìsọ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣe rí bí mo ṣe ń kírun bẹ́ẹ̀ náà ni ẹ bẹ́ẹ̀ ṣe rí tí mo ṣe ń kírun bẹ́ẹ̀ náà ní kíní bẹ́ẹ̀ náà ní ẹ̀ṣì máa kí ṣẹ́rí ìrún tàwà ń wíhun níbi ẹlòmí ìwá tàrà rẹ̀ dé tó kàn wó pé ẹ̀ àwọn ti ẹ̀dúgbẹ́ fọ́lọ́run ẹ̀ ti bá wà ti ẹ̀ ń kí ẹ̀ àwọn aláyọ̀ ilé kó láwájú ọlọ́run tó ọ̀bá kí wọ́n ti rá kí ìlẹ́kọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ Muhammad wọ́n ní jọ kan kẹ́kọ̀ọ́ síra yìí ká kẹ́kọ̀ọ́ tàbẹ́kọ́ lè yìí aláàdínábí ń bẹ́ jòkó bọ́kùnrin kan ó wá rọ́kùnrin kan tí ń kírun ó wá rùkú kò wá sí dáadáa ìṣàǹtí wọn àwọn wọn lórí ìrún á ànábíwá ní ẹwà tí gbogbo yí tẹ rí ọkàn yìí ń kírò yìí á aláàrí hmm. alábìnrin mọ́jọ ìpè ní tó bá ilé bá bẹ́ẹ̀ kú máa ta àlà wáyèrè mẹ́lá ti Muhammad sallallahu alaihi wasallam ìlànà tí èsì tèmi Muhammad ló kúlé ò sọ pé àti ẹ̀báwọ̀ dúpẹ́ pé ọ̀sẹ̀ wá kí i ìdí nìyẹn ọ̀rọ̀ yìí wà very very important gbogbo owó tó ọba tó ọba kan kírun lọ́ọ̀rẹ̀ wá bọ́ ti lẹ́kọ̀ọ́ pé báwo gẹ́lẹ́ náà ṣe ní kí ni láti ní àmọ́ kí àmọ́ wá sọ lọ ọlọ́mọ́sà fún wa lásọ ní tọ̀ pẹ̀lú iṣẹ́ jíjẹ̀ máa wá gbélé mi lọ́wọ́ pé ká tún ṣàlàyé àkọ́ olùmọ̀sọ̀lẹ̀ pé bàbá ní àṣàlàyé bá nọ́bì tí ń kírun èyí òun nìkan odidi ọjọ́ kan lè mọ́gbà wá torí àlàyé lábẹ́ ṣe ẹ̀rọ lákànlẹ́ni kí tèmi ní ìrìnkì ìdìdó láàrin ìṣẹ́jú mẹ́wàá àpótí parí alẹ́gbẹ́ tó bá ti nídìí àlàyé yóò máa nídìí báyìí ló ti yẹ kárùkú o ìwọ̀n náà wò dáadáa o bọ́ ti ṣọwọ́ rẹ̀ o bọ́ ti ṣèkà rẹ̀ o ẹ̀kẹ́ yóò ó ṣe ṣe gan ká mọ́ pariwo láti ń kírun nìkan gan lẹ́mi ti wá rò rèé bọ́lọ̀mbá láàrin bí rí àkókò ta níyí bó ti kírù mẹ́rin náà bọ́lọ̀mbá ní àríyè èmi wá rò pé bóyá a ṣàlàyé ẹ̀kọ́ sí ní a máa kírù kódà lórí àwọn nínú mọ́sálásí wa ní kí máa ń sọ ẹ̀jìn sọ́jà yìí náà lè yìí tẹ́lí gbogbo táa bá ń sọ àbí táa bá ń wí àwa ò tí tó láàbá tó tó ọ̀rọ̀ ẹ̀sẹ̀ dájú àwọn táwọn àlùfáà bá sọ sínú kíra ó làákan sí kínú àwákan júwe rẹ̀ ní o èmi kan dà gẹ́gẹ́ bí intermediary láàrin àwa àtàwọn àlùfáà ni ìtàwọn àlùfáà bá wá sọ èmi wà kéde rẹ̀ pé àwọn ẹmà àwọn arọ́wàdí ẹ̀ẹ́jẹ́ ẹ̀lá àdúgbẹ́rọ́dọ̀ ọlọ́run kí yóò rí àwọn àdúgbà àwọn aláàdúgbẹ́rọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ mi ti rí nù ẹlẹ́gbẹ́gbẹ́ gẹ́gẹ́ bí arọ́wà àti mú àwọn àlùfáà lé ohun àhá yíò bá ọkọ́ sí yóò mú tọ́ tẹ́líwà bá ti wá ń sọ lọ pé báwọn àlùfáà wá ti wèrè in ti ń bẹnú yàyí bàbá ti mistéèkì kọ̀ọ̀kan ìdọ́lọ̀ ń bá láàsáré rántí lágbègbè bí kọ̀ọ̀kan àmọ̀wà pàtẹ́sì pé tọ́ bọ́ ti wá ní àṣẹ́rẹ̀ o àmọ́ nínú mistake táwọn èèyàn máa ń ṣe ọmọ ń ṣe báyìí wọ́n máa ń ṣe báyìí wọ́n máa ń ṣe báyìí ọlọ́mọṣà fún wa lágbọ́yé kó sì fún wa náà ní àsọyé tí a rí ìwà àti báyìí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àjò pọ̀ àwọn ká máa wá ti practical gbogbo tá a máa ń ṣe ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àjò pọ̀ àwùjọ wọn tó wà gbogbo òrùtọ́ ti ń já àfá wọ́n wo bẹ̀ wọ́n rí báwọn èèyàn ti ń kírun náà ti gbé tíra yìí lẹ̀ tí ọ́rà wọn ọmọ kí wọn náà ọlọ́mọ́sàbá sọ wọ́n lẹ́sàn lórí ìgbà wọn kọ tíra ìtẹ́rí tíra ti ń bẹ lọ́wọ́ mi yìí nínú Islam ẹnì kan ètí kan tó rí báyìí sáájú àìmọ́yé àwọn alfáà àwọn náà wá kọ tíra tíláàtọ̀ láti nàbí tíláàtọ̀ láti nàbí kìí tíláàtọ̀ láti nàbí àwọn akọ àmọ́bá ti kọ́ tó wà láì wọ́n tẹ̀lé bàbá ìlẹ́yìn ni àwọn náà inú wọn wá dùn pé á àbá wá ṣiṣẹ́ ó sì rí sọ́wọ́lẹ̀ ìdàdé àmá wọ́n kóra wọn jọ lórí ẹ̀kọ́ ni Sheikhuna al-Allam al-Muhaddis Mashhur Hassan al-Salman Habibullah àwọn àdúrà àwọn ọdọ́jọ́kọ́ Sheikh Ali ibn Hassan al-Halabi alayhi rahmatullah àwọn àwọn àwọn tí àwọn méjèèjì jọ dáwọ́kọ́ ni a máa tẹ́rí bá ti jọ dáwọ́kọ́ tó wà láì ní tẹ̀lé sí àbá àwọn lẹ́yìn ni ọmọ kí ó náà jẹ́ sí bàbá àmọ́ wọ́n wò pé ah, bàbá yìí ṣiṣẹ́ yìí Ọlọ́run sì fún wọn ní

àwọn wá mọ yìí tíra yìí púpọ̀ àmọ́ akànmọ́ dání láti fi júwe fún wa ní bàbá kan dáwọn àyè kọ́ ìgbàkan sí wa lẹ́nu àkọ́kọ́ nínú ìtaṣàlàyé oníkébùlà nẹ́bì tí lọ sí ò níbo lèrò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ níbo ní kí ni jọmọ́ níbo lèrò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àti gbé kìíní kan sẹ́yìn nígbàbá tí wọ́n tọ́bí kìíbò lànàbí tí ó kírùn wá àti gbé àlùwàlá sẹ́yìn ìtumọ̀ rẹ̀ ní pé bóyá kọ́ àlùwàlá bóyá ti kọ́ tẹ́lẹ̀ àbí bóyá ti mọ́ tẹ́lẹ̀ àwọn àlùfáà kan náà sì jòkó àwọn náà tó kọtíra àwọn pè ní sífàtú wùdú ìnàbí sífàtú wùdú ìnàbí ó pa àwọn tí ń dákọ̀ yẹ́lá kọjá lọ rí wá o pé bóòlà náàbì tí mọ́ ń sàlùwàlá àwọn alọ̀rí wájẹ́ wọ́n sì wájẹ́ wá dáadáa wọ́n sì sàlàyé gbogbo náà ṣoká lọ́rí wá tọ́ àkànrọra wá yíyan pé bàbá ti sàlùwàlá bí wọ́n ti ní àṣẹ torí bàbá ní abẹ́ mẹ́nu bá àlùwàlá iye òníkan odidi kí ni odidi tọ́pìkì lọ́tọ̀ ni ṣoká lè tètè wárí bí débi à ń lọ lẹ́yìn tá bá ti ṣe àlùwàlá bí wọ́n ti ní kí a ṣe àkọ́kọ́ ìgbésẹ̀ lórí ipa afẹ́ kírun àkọ́kọ́ ìgbésẹ̀ tó sì jẹ́ àkọ́kọ́ táwọn alfa wa kọ́kọ́ discuss inú tírà yìí òun náà ni istiqbalul qibla kí la pè jọ máa ẹ̀dàkùn ẹbá pè jọ máa gbogbo ẹni ó gbọ́dọ̀ da ojúbọ ìbìlá jẹmọ́ májẹ̀mú ńlá ni ohun ìdájúkọ kíblà ṣarpọ́n ní ṣòro ti sàrà májẹ̀mú ni o condition ni tí pé bá bá ilé e rí bẹ́yàn bá kírù kò sí bí ìrùn náà bá ti dùn ó lárere tó ìwọ̀n òun kòkó fi takáìsì agbọ́dọ̀ kọ́kọ́ dájú wa kọ́ àkíyèsí láwá rẹ̀ tí a rí dídájú kọ kíbùlà yìí láti ìgbà táa bá ti bẹ̀rẹ̀ ẹ̀rùn táa fi parí ìrun a gbọ́dọ̀ yẹ fún òní kíbùlà bákan náà gbogbo oríkèríkè ara wa náà ó sì gbọ́dọ̀ dájú kan bẹ̀ kẹrí bá a bá kí ohun ẹsẹ̀ wa kí mo gbéjọ mọ́ ẹsẹ̀ wa ní mo ní ó dájúkọ ẹsẹ̀ rẹ gbọdọ̀ straight báyìí lọ́sọ́nà bó ọ̀nà fìlà kẹrí kì o yóò tún wá ìyẹnjú kankan fún wa ó ní bó ti yẹ ká mọ́ tó sáfú kẹrí sáfú wa ó gbọdọ̀ jẹ́ pé ńgbà tá a bá tó sáfú àátò sáfú tí ẹsẹ̀ wá ó kan ẹsẹ̀ èjìká wá àáfi sẹ́ntà ara wọn yóò se béèbé ayé ibi tí tẹ́lẹ̀ ìwà rí tẹ́lẹ̀ wa a wá gbọdọ̀ jẹ́ kankan lọ́run torí èèyàn kan lè ga èèyàn kan kúrú èmi nìdí mo kúrú yìí lọ́rẹ́ bá ń gbà ga iwa ejika mi ara wọn ẹsẹ̀ wa náà yóò wà ara wọn tẹwàá rí tó lè jẹ́ ká àjíìbù kí kí náà pè àyíná kí ni ọba rẹ̀ iwájú ìlójúgun kó jẹ́ ẹ̀kọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹsẹ̀ náà lè lápẹ́ tọ́ àwọn aláwà ní ẹgbẹ́ Ẹ̀rì ìdí tí ẹ̀ṣẹ̀ wà ìta ṣe gbọ́dọ̀ bí ó kọjú sọ́nà kíblà nù. Tẹ́ṣẹ̀ tèmi bá kọjú sí kíblà. Kí ti wọn náà sí gbẹ́wọ̀n náà gbìyànjú kó ṣe kíni kó kọjú síbẹ̀. Bóòlù sáfúwó ti rí. Dípa dáadáa. Ìyí ò ní wọ́n ṣe ní amọ́ fàyè lẹ̀ kí ṣe ìtọ́rùn mọ́ mọ́ gba àárín wa kọjá. Dáà bá ti jẹ́ kẹ́sẹ̀ yóò dúó, tẹ́mi bá ṣe ẹsẹ̀ tèmi jẹ́ fẹ̀yẹ̀fẹ́ bí ẹsẹ̀ pẹ́pẹ́ báyìí. Báwọn náà ṣe tiwọn bẹ́ẹ̀, ẹni gbòó láti yọrí. Àlàfo yọ́lẹ̀ àwọn àlàfo yọ́lẹ̀ àwọn tá a gbọdọ̀ kíyèsí láti bẹ̀rẹ̀ nu yíò lábí ọkọ mọ̀ pé àṣẹ inú àwọn ìbàlẹ̀ ẹlẹ́gbẹ̀gbẹ̀ eléyìí ọ̀dá pé ó rí inú ni ó pé nínú mistéèkì àwọn tó máa ń láwọn kírun kò sọ̀rọ̀ mọ́ o hello oníkìníra ọpẹ́tọ̀ ọpẹ́tọ̀ kò sílé ajá sí pé nínú mistake tá ma ṣàfitì sọ́dọ̀ àwọn tí wọ́n ń kírun òní pé ń gbà tí wọ́n bá fẹ́ dúó kẹ́sẹ̀ wọn wá mọ́ kó mọ yẹ̀ lọ báyìí àbí kó mọ yẹ̀ lọ báyìí gbogbo ẹni tí ó bá kírun ẹsẹ̀ rẹ̀ gbọ́n gbọ́dọ̀ kọjú sí gbogbo kìbìlà bí wọ́n ti dúó déédéé tó kọjú sí kìbìlà báyìí bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ rẹ̀ náà gbọ́dọ̀ dúó kó náà kọjú sí kìbìlà títẹ̀ mi bá dúó bẹ́ẹ̀ títí wọ́n wa nì yóò ráì mà nígbò ní ráì àtàràbàkọ̀ọ̀lá ẹ̀yìn ẹjọ́ ìmìjọ̀mọ́ wa mọ́ tó sáàfù kírun ṣẹ́rí inú tó kọ́kọ́ jàta wúwarú ibi ìbú omi wọ́n ní amúkan ẹni amúkan ọlẹ́rù ẹwọ́ ẹni amúkan ẹrù ẹwọ́ ọkẹlẹ́wò ẹwọ́ kí ni bàbá ní sáàfù wa dáadáa bóòlà wa gan ti búó láti tó sáàfù ó sì wà very very important ẹ jẹ́ kí ọmọládé ó jẹ́ kí ni kò kàrà wọn ọmọládé ò lọ̀pọ̀lọpọ̀ wa mọ́ ń tàgẹ̀ ìdàdúwà ní wàhálà ni ẹwà rí pé jẹ́ ìjọ ọmọládé ó kàrà wọn ní kàrà wọn but fúrújà ihò àlàfo tí ò yẹ kó wà láàrin yóò wá wà bí ò ní wà àmọ́kálá ti tó ń tá a àwọn dúó wó ti ẹka dúó èmi dúó wó ti ẹkí dúó àwọn náà dúó ti ẹka dúó sáàbò dúó àbí ò ní dúó a jẹ́ sí gbogbo ẹni tí ó bá kírun nínú tó gbọdọ̀ kọ́kọ́ mójú tó ní pé ó gbọdọ̀ dúró déédéé ó sì gbọdọ̀ dájú kọ ìgbà ilé ìkọ́kọ́ sí ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ìgbésẹ̀ ẹwọ ẹjá mọ́ ló kékeré òjọ́jọ́ ìsàlẹ̀ yìí tó tó bá ti mì onígbàmì lára àǹfààní ilé ìjá alákọ̀ọ́kọ́ bá wọn ọlọ́pàá sàwọn alákọ̀ọ́yọ̀ rẹ̀ ẹ̀dàkùn ẹjá jù wọ́n padà gbogbo ìtẹ̀kọ̀báàmù kẹbìlà táàsì ṣàlàyé tí ká gbogbo wá dúró kò díẹ̀ ká dúró yìí táàsì dájú wa kọ kẹbìlà ká tó kú láàrin mùsùlùmí kódà ká lé èèyàn bá ṣèrìn àjò lọ́lú kan àbò lọ́bì kan mọ́kàndébẹ̀ pé àsìkò òun fi tó mo fẹ́ kí òun àsìkò òun ti tó níbo ni kíbùlà tó yẹ kí ìdàbí kọ kódà dé sí ní ọ̀rọ̀ tí ń dé dúró yìí àhá àjọzá àkọmọ̀ máa ọ̀fẹ́ ọlọ́wọ́ àtàrílẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ibi ọ̀rọ̀ tí ń dé dúró yìí ọ̀rọ̀ tí ń kọjá kákànwó pé níbo làwọn mọ́sálásí tí ń bẹ láwùjọ wá dájúkọ ṣáì láti wò pé ṣébi tó yẹ tí wọ́n dájúkọ débẹ̀ náà ni pàtàkì kọ ọlọ́pàá sàánù wa lọ́wọ́ kò fún alágbọ̀nyí ọ̀rọ̀ rẹ̀ tọ́ bá a bá wá dájú ọkọ̀ kébìlà tán ó wá kù ká tó wà lórí òdúró tá a bá wá wà lórí òdúró tẹ́wọ́n pa gbé bẹ̀rẹ̀ rúnnu the next thing tí yóò tẹ̀lé òun náà ní ká ṣe àníyà almára àníyà ká dà níyàn ẹgbẹ́ àti dórí ìrún ibi ti ṣàbàlá àwọn aṣíláàrí ìjà lápò ti dúó mo ti kọjú sí kílá mo ti jẹ́ tẹ́sẹ̀ mi ó kọjú sọ ọ̀kan dáadáa mo ti òkú kọjú kí la ní ó wá kù tó tẹ̀lé bá mi fún àníyàn àníyàn àníyàn tá ní yóò tẹ̀lé yìí ọkàn láàfí máa ń dà níyàn rẹ̀ kí aláàbí máa ń dà níyàn jọmọ́ ọkàn tàbálàrá ń dà níyàn pẹ̀lú ọkàn ẹja gbọ́yé ó ní pé nínú ọkàn wa inú ọkàn wa ni ó wà pé a fẹ́ kírun pé ọkàn wa làá fi sọ pé kéèké pọ́kàn wa ni a fi sọ pé tó lẹ́lòmí náà tó já lùsùn náà ìgbógbọ́ yé pé wọ́n ní àhẹmọ́ fẹnú dà níyàn ìyọ́ ni pé àhẹmọ́ sọ pé náà wáyé fárídọ́sọ̀ látà ayé ọ̀gọ́ tó wà wí owó wà máa kò ní bẹnu sọ́rọ̀ a máa ń lọ ọkàn rẹ̀ yíwa mọ́mọ́ kan sí wáyítọ̀ ọ̀látà lórí ẹkùtẹ̀ ìlà àgbélé ìlànà ìtààlà ọ̀rẹ̀ tí kò nù bílé àjọ tí ó ẹ̀yíwa ní àwọn ti ní ọkàn ní kí a fi wí irọ́ wọ́n à ní ọkàn náà sọ ìdá wípọ́ ní pé ó gbọ́dọ̀ máa bẹ lókàn rẹ pé á ah, nídúró tí mo dúró yìí ìdúró pé mo fẹ́ kí ìrun dúhúrì nídúró tí mo dúró yìí ìdúró pé mo fẹ́ kí ìrun asr dídúró tí mo dúró yìí ìdúró tí mo fẹ́ kí ìrun maghrib dídúró tí mo dúró yìí ìdúró tí mo fẹ́ kí ìrun ẹ̀ṣà mo rò pé yíyẹ́ báyìí jẹ̀ máa èyí ò kọ́kọ́ jẹ́ àkíyèsí tọ́ lábẹ́ àníyàn táwọn yìí mistake àwọn kírùkírù kan tó wá mọ́ jáde mẹ́ dára àwọn àkọ́ olùmùsànlẹ̀ yìí ẹ̀kọ́ àti láwọn ìjọba pọ̀ o ní pé nígbàtà bá fẹ́ kírun orí iṣẹ́ kírun láwà yìí àwọn adúgbò báyìí ẹlápọ̀ ẹ̀rọ mọ́lá ní ẹmọ́ bínú àti wá ní wa tá a bá fẹ́ wa àtàwọn wa wọ́n wà kọ́kọ́ tẹ́wọ́ báyìí ọrọ̀ pé a mọ́ ń tẹ́wọ́ ká tó tó dàníyàn orí títẹ́wọ́ ìwà ayúwé nàwáìtò ayúwé sàlátà gbórí ẹ̀pẹ̀lá àgbélẹ̀ ìmọ̀lẹ̀ ìláhí tààyọ̀ ní nàwáìtò fardọ̀ sàlátà arba àràkà mistake ni o kódà ọkù ọ̀nà mistéèkì èyí ò ti di bídá àtún nínú ìbídá iṣẹ́ ìtàwàlìyà ti di bídá àwọn alọ́wọ́ sọ́rọ́ ti di pé àwọn ìyá wa tí ó ti ní ìtọ́jú bá gbẹ́ ìjọ wọn bá ń rẹ́ni tó fẹ́ kírun tí ó ṣe báyìí wọ́n ti ń fojú wò pé á ọ̀dì kírun dáadáa kódà ní ti ráwọ̀ ìyá tó challenge irú àwà yìí náà pé ah, á ń gbà ìgbẹ́ kírun lẹ́yìn ọ̀dì aláàbà àbá ọjọ́ àgbà ní ah, ẹ̀rọ darkness ni à ń tẹ́wọ́ yìí kò sí lára ẹ̀ à ń tẹ́wọ́ kò ṣe kí ni kò sí lára ẹ̀ dúró ọkàn rẹ kó ti wà ń bẹ̀ pé ah mo fẹ́ ṣe kínú mo fẹ́ kínú tó hù ní tó bá sì ti lè mú ọ tọ́ ń gbàgbé tọ́ ń sánù àlá tọ́ ń tẹ́ ìtẹ́ ẹ̀dàkùn kí ní bẹ̀lẹ́mẹ̀ rẹ tọ́ fi ṣogbó tọ́ ń ṣe yìí àníyàn ti bú ọ̀rẹ́ dì nù tó fi jẹ́ pé nínú tó simple jù lórí irun nínú tó simple jù nù gbogbo ìjọsìn tá a mọ́ ṣe olùrọ̀ àníyàn ló símbù jù alábó ti símbù tó àníyàn náà lára ara alé mọ̀lé lórí kọ́lá ìkan náà wọn fáwọn aṣe Muhammad al-Adama al-Usuli Muhammad ibn Sahih al-Uthaymin alayhi rahmatullah nígbà wọn sàlàyé bí ánú tíra wọn àgbàhún náà wọ́n yá wọn débi ọ̀rọ̀ àníyàn àwọn ẹlẹ́nì kan wá fẹ́ kí o ní haram ní haram ní maka ló bá dà ní ẹ̀bí ìnáwó ikú fáńdọ̀ <laughs> wọ́n níbi tí wọ́n wíwú ẹnìkan wá ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ tí ó ń gbọ́ ó jẹ́ abẹ́ tí aláwọ̀ yìí mọ́ sí ìdàláwà paró ọ̀rọ̀ sí ìsọdé tí ò ní wọn ìwọ́n tó lè sọ pé yìí mọ́mù aráàmù lọ́dí jẹ́ kí ah, ó yẹ kọ́ fílẹ̀ sọ déèjì èmi náà tí wọ́n bí èmi pé lọ́jọ́ Tuesday ìlú zúrí ìlọ́pọ́dá tẹ́ta agbó méjì àbọ̀ lábẹ́ kí lọ́lọ́wò ti gbọ́n tó ọgbẹ́ sí àwọn ètò ẹ̀wọ̀n yìí hàrà mi lọ́tọ̀ nínú àwọn àṣejù àti ìkọjá àlà táwọn èèyàn wà máa ń ṣe so yíò já sí pé a fẹ́ kírun kí làkọ́kọ́ ta kọ́kọ́ ní ká mójútó ká dájú wa kọ́ ká mójútó ìdájúkọ kíbílà débi kí ẹsẹ̀ wa àwọn mọ́ka wa àtàǹpàkó rẹ̀ báyìí kóhun náà kó ṣe kí nìjọba kó dájúkọ kíbílà bẹ́ẹ̀ tọ́ abájúwá ṣe yìí nǹkan kí lá ní yóò tẹ̀lé àkírí yóò tẹ̀lé àníyà oníká dàníyàn bóò láti dàníyàn ọkàn ń mú orúwọ́ ọkàn tàà rí ìmìtì àní tó lè mú wa dúró bá ipa abẹ́ kírun àníyàn ṣe kírun ní kò sì dúró ní tó wá kù ní àwa sílẹ̀kùn ìrun abẹ́ ṣe kí gbogbo ìjọba a fẹ́ sílẹ̀kùn ìrun lẹ́yìn àníyàn èyí tó kù ní àtàkbíyà kí lápẹ́ ìjọba kí lápẹ́ ìjọba èyí ò ní kákábára ẹ̀dàkùnrin wọ́n jẹ́ káwà very very careful ìsìnkì kan bẹ láàrin yìí tí ó pé àwọn tí wẹ̀ máa ń sábà ṣe o làwọn ẹni tí wọ́n bá bá ìrun lórí ibi ìtẹ́kì yìí ó sì dá gbogbo òun wọn lọ́wọ́ gbogbo òun wọn ó sì bẹ́ẹ̀ ti gbogbo owó ọlọ́dákùnrin pátáta ni ni rúkùnún معذرة ركن من أركان الصلاة شرط من أركان الصلاة kíká sí àbáwà àpárikílàpọ̀ orígun ni tó bá ilé mísì ń bí irun tó ṣe aláwà àkùbárú gbogbo ohun rẹ̀ fẹ́ kí mú owó bákan náà orígun tún wá ní kó ti pé tọ́ ọba ní sọ aláwà àkùbárú kọ́ wà ní orí ìdúró orí ìdúró báyìí láàwà tàbí sọ gbólóhùn Allahu akbar táàkùkọ́ sọ ibu wá ní mistake tí mo ní wá mọ́ wáyé láàrin àwọn kírun kírun wa òun lẹni tí ó sàlù àlátán bó ti wá sọ́rọ̀ àlá ìmáàmù ti wá rúkú òrókàn ẹgbà tó gbogbo orun ni látòkè délẹ̀ owó gbogbo ìrùn yẹn láti òkèdélẹ̀ ó jẹ́ gíní kò sí ìrù kánjú tó bá lè máa kánjú ìmáàmù wá gbẹ́ lórí ikú máa bọ́ ti ẹ tó bá ti dé Allahu akbaru rẹ ó gbọdọ̀ jẹ́ pé orí ìdúró lọ wà orí ìrùkú mú wọ́n rí ọjọ́ kọ́kọ́ akbar tó bá wá ṣe tẹ́ tí mọ̀ ń mú bá ti ń bẹ lórí rùkú lọ rẹ̀ bá ní rùkú bí rákà yẹ bá bọ́mọ́ ẹ lọ́wọ́ ó sì sàn ju kó di bí ìrun rẹ̀ kó wá ti gínú ó dàwó lọ tó ẹ̀dàkùn ṣe àárí ìṣẹ́ morí ṣàlàyé Allahu akbaru ló ni ká wí lórí orí ìdúró la gbọdọ̀ táàfì wé orígbò lọ ẹ́rìkò wá kú kí nígbà tí bí ìmẹ́lúbà èyí ò ní káwà gbọ́wọ́ sókè tẹ́gbẹ́ ọ̀tọ̀ ní Allahu akbaru kágbọ́yọ̀ náà yẹ́ o ọ̀tọ̀ sí ní àgbọ́wọ́ sókè ká sọ Allahu akbaru òun ni orígun dáàgbọ́dọ̀ mọ́ yìí dandan ni kárí tọ́ tẹ́wárí

èyí tó wọ́ ìran tó dàrúwó o ní kọ́ ọmọ sọ Allahu Akbar àbí kọ́ ọmọ sọ lórí ìgbó ẹwà ìgbọ́n sókè yìí ní ìtò bá súnà tàbílẹ́gbà Muhammadu ọ̀nà mẹ́ta lórí rẹ̀ ìmá ká gbọ́wọ́ wa sókè nígbàtà bá ń ṣe Allahu Akbar Allahu Akbar. Tẹ́lí àti Allahu Akbar àti ọwọ́ méjèèjì jọ wọ́n jọ rẹ̀ pọ̀ Allahu Akbar kẹwàárí bí ọwọ́ yìí náà ẹjẹ́ sáré pàkíyèsí mẹ́ ọ̀nà nínú ìlànà tí wà náà rí tẹ́rọwọ́ wà yìí bó ṣe gbọ́dọ̀ dájúkọ kíblà rẹ̀ o bọ́wọ́ mi méjèèjì ti gbọ́dọ̀ dájúkọ kíblà èyí tí mo ní méjèèjì dáwà alùsùn náà mi ìmọ̀ ṣe tẹ́rígbà tẹ́rẹ́ owó kan ṣe ti ẹ̀bá yìí ẹni gbogbo ẹgbẹ́ yíwọ́n lọ́pàá lórí rẹ̀ àbá ìkọ́ bó ti gbọdọ̀ wà rí bó ló ti gbọdọ̀ wà jọmọ́ bó ti gbọdọ̀ wà rí bákan náà ni pé tàbádẹ́ gbọ́wọ́ sókè ọmọ káwà inú kó ṣe déédé jìká pé Allahu akbar àbí kó ṣe déédé bí etí àwọn méjèèkì ní méjì kan wá ń bẹ tó kọ́mọ̀ ẹlòmí tí wà ìṣẹ́bá yóò kàn náà tó ìpapátá báyìí

ló bá fi ájọ̀ sí ìjákùn ọlọ́gbọ̀fẹ́ kí rọ̀mú ìjá lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ ní pé sọ́lú kàmọ́rọ̀ àìtù mú ní mọ́sí àtọ́lù sọ́rí kọ́ dé kọmọ yáì ọ̀ ń sí ni ẹnìkan ò sí rán níkan áàtù lórí ìrùn kí bíta ní ti kí báyìí ti kí sọ́rí kò sí nídìí kan jẹ máa ṣe bí ẹja tó kápò ọmọ ìrúkùn máwùlẹ̀ ìrísí ṣe náà kò ń jẹ́ kí simplicity wà bí gbogbo tó bá ṣe tó simple yóò rọrùn jẹ́ kí ẹlòmíì náà rí kó wù wọ́n ọbẹ̀ tú ọbẹ̀ ṣe pẹ́pẹ́ burú náà jẹ́ kí gbogbo ẹ̀kọ́ nọ́mà kẹ́yìn tó wà kájọ tó gbogbo gbogbo àkò nílé tó wàhùn máa sọ súnà lẹ́nu pẹ̀lú àìlẹ́kọ̀ọ́ ti ẹjú òlẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀

má fòpọ̀ kọwá ṣe báyìí má ṣe kí ni má fòpọ̀ báyìí má fẹ́ ìta ọ̀rọ̀ wáyé ó takò súnlẹ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì má dẹ̀ tún yà báyìí ọ̀sán aṣígbà tó ń yà kátọ́ ń bú yẹ yẹn ẹwà tó ń bú yẹ yẹn gbà tó báyìí eléyìí náà òun náà takò kí ni jẹ́kọ́wọ́ rẹ̀ kan wà nọ́mà bó ṣe yẹ kí ó wà pé Allahu akbar

ọ̀wọ̀ wá jọmọ́ àtàrí mẹ́tẹ̀ tàbá bóò lára kọ̀kọ́ ọwọ́ àti ohun tẹ́kìmírọ̀ ni lọ papọ̀ ẹlẹ́ẹ̀kejì ọwọ́ kọ́kọ́ wá ká tó pé ẹlẹ́ẹ̀kẹta wọ́n láwọn sàábé ní ìgán ti ń ṣe bí ẹni tó gbéjọ́ náà anábí ti bẹ́ẹ̀ lórí sọ̀rọ̀ tán ó sì padà sórí ìrun ní ṣe Allahu kí ló fà ní pé ìkámọ̀ náà ti ṣe wọ́n ti ṣe tẹ́kbírọ̀ tẹ́kbírọ̀ yìí ni tá a bá ilé ti ṣe àti wọnú ìrun tá a bá sì ti wọnú òun gbogbo tá a bá ń ṣe kò yẹ ká mọ̀ sí kínú ká mọ̀ sí mọ́ àti wọnú tá bá ti wá ṣe tẹ́kbírọ̀ ta fi ṣe Allahu akbaru a nínú súnà nabuwa Muhammad sallallahu alaihi wasallam tálà nabi wa máa ń dákẹ́ díẹ̀ ìdákẹ́ yìí ó fi máa ń ṣe àdúrà kan tá ń pè ní du'a ul-istiftah tí ó ni pé àdúà táà fi ma ń kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣáájú ká tó kéwú anábùwa Muhammad sallallahu alaihi wasallam oríṣiríṣi sí àbúlówà bá wá tàbájẹ́nà tí láti mọ́ṣọ́ àríbí wọn ti lélẹ̀ ní ọlọ́kan ọ̀jọ̀kan àríbí wọn ti lélẹ̀ ní ọlọ́kan ọ̀jọ̀kan subhanaka Allahumma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ̀ bá fún wa láǹfà ní ta bá lè ha mú ká sọ eléyìí náà ní ọjọ́ mi ká tún wí eléyìí náà ní ọjọ́ mi èyí ò náà pè ní ikhtilafu tanawwu' ikhtilafu tanawwu' ọ̀nà tí ẹ̀rí àbúwá ló fi tọ̀ so báà bá ti ẹ̀wà bọ̀ bá lè mọ gbogbo ẹ̀ kálẹ̀ ní subhanaka allahumma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la a bá

ونفسه من الشيطان الرجيم yóò kó yẹ́bà ìjọba yóò láti wá sọ àdíyàwó bẹ̀rẹ̀ tí ní tẹ́wọ́ à ń pì sí ẹ àtijẹ́jẹ́ ni àti bẹ̀rẹ̀ tí ó ní tẹ́rí gbogbo eléyìí tá wí yìí orí ìdákẹ́jẹ́jẹ́ làwà àwọn ẹni tí bá ń kírun lẹ́yìn wa wọ́n rí pé ìmáàmù dákẹ́ lọ ìdákẹ́ lọ tó dákẹ́ lọ yìí àwọn gbólóhùn tá ń sọ yìí ó ní ìmáàmù ọmọ tẹ́kí ni ó ní ó máa wí ó ní ó máa wí yóò máa wá wí gbogbo ẹ̀ ní jẹ́ẹ́jẹ́ bó bá wá pì sí ara rẹ̀ tán bá wọn ó wá kú pé ó fẹ́ bẹ̀rẹ̀ fàájìhà odidi orígun kan ló ń náà àmọ́ká tó lọ bẹ̀rún tẹ́yìn bá iṣẹ́ takbiratul ihram tán báyìí a mú ọwọ́ wa ọ̀tún yìí a gbé lórí ọwọ́ wa tòsì a wà gbé sí ìgbà àyà wa àwọn yìí àmọ́ ọ̀nà mẹ́ta làá fi gbọ́wọ́ lọ́wọ́ ẹ ma ká gbé àtẹ́lẹwọ́ wa yìí ká gbé lórí ẹ̀yìn ọwọ́ ọwọ́ òsì ká sì gbé sí ìgbáyà wa àwọn nínú àwọn àlùfáà wọ́n ní láàrin ìgbáyà tí dodo yóò mọ̀ jẹun bí i tí wọ́n ní bóyá ìgbáyà èyí tó wá tó wá jẹ́pa lámọ́lẹ̀ ní súnmọ́jù ní ká gbé sí bí ìgbáyà tọ́ ó wá lè jẹ́ ká mú àtẹ́lẹwọ́ wa báyìí ká gbé e sí bí ẹ̀yẹ ọwọ́ wa ìkànnù tàbí ká wa yìí sí bí ọwọ́ ìkẹta onígbàjọ́ dé náà tó tó ṣe yíò lọ́pọ̀ síláṣẹ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ta lè dé ọwọ́ tó wà lérè ìmá ó wà bí wà ìmá ó wà wà ìmá ó wà a sì nínú àwọn tàbí ànábí àrísàdé kan ni wọ́n lóhun tí ìmọ̀ ṣe kí ni èyí ò ní pé òun èkáwọ́ táyà ìmọ̀ ń da ọwọ́ lẹ̀ èyí ò ń làwọn àbá àbíwá ní ajá sí pé kákáwọ́ táyà súnnàtún ní súnnàní sọ́lá àwọn mìíràn àbíká ní súnnàtún ní súnnàní lùmù àkádà inú àwọn súnnàtà kàmpani tí ń já sí pé bàbá rẹ̀ni tó a máa ń dákàn sọ fún ni pé

tẹbọ́lá tó ní rúrà nẹ́bì ilà nẹ́bì jẹ́ mọ́ ń káwọ́ sí lúbà ìrìgà tí ó bá ti sọ àmá tẹ́kẹ́ ń wá yẹ́ yìí ni pé gbogbo ojoojúmọ́ náà ní rúwà mọ́rúwà nẹ́bì inú oòrùn látùbá inú tó rún ní zúrí inú tó rún ní inú tó rún ní pẹ́tìm inú tó rún ní àtọ́rà nẹ́bì tọ́lọ̀ ọ̀rọ̀ sí mi kéèsà nẹ́bì òní oòrùn ànẹ́bì tọ́lọ̀ ọ̀rọ̀ sí mi kéèsè kíni kéèsè ànẹ́bì onínúrúurú bí ọlọ́run bá fẹ́ kàn ọ́ra gbádẹ́wò kan dé yóò kàn gbèdé náà ah mọ́tò na kan ló bẹ́ kọjá yóò ṣe kò yóò sàkó mọ́tò lè no ẹyẹ kó kọjá ẹjọ́ kọjá ẹgbẹ́ tó bá rẹ̀ kágbé ẹ̀rá kùjọ mọ́ onírí ah, kí gbogbo ẹ̀yọ́ dìde ẹyẹ kí àwọn àtọ́kù bá jòkó gbogbo gbogbo ọ̀gọ́lá àwọn orí bájá ẹgbẹ́ ẹ̀kọ̀ta fún bọ̀ ẹlẹ́kùn káwọn èèyàn tún bẹ̀wọ́ ó ti lọ ti ẹnu kọjú sí mi tó ṣe lóòrùn jọ́ so ká dáwọ́lẹ̀ ẹmọ́ mọ̀já ma parọ́ fúnra wa mọ́ inú orúkọ ló sàrìnàbí anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó tún dìdí lámọ́lẹ̀nu hadith kan àtàwí náà ó láwọn ànábí ọlọ́run ọlọ́run ló pa àwọn láti pé táwọn bá ti ń kírun káwọn máa gbé ọwọ́ ọ̀tún àwọn káwọn máa gbé lórí tòsì káwọn ó sì máa gbé sí ìdáyà jẹ́ lẹ́yìn ní ọ̀rí pé gbogbo òun tà nẹ́bì sí láyé gbogbo àwọn ẹgbẹ́sù sẹ́gbà nẹ́bì ṣe kírun láyé ẹni kò sọ nígbà nẹ́bì kírun dáwọn rẹ̀ àníta àbíkàtà àjúlọ́dọ̀ rẹ̀ kò tẹ́jú ó dá lẹ́yìn ogun àwọn tábì èyí a ti rí Sa'id ibn al-Musayyab àwọn fáàmì ojú ibn al-Musayyab méjì náà ló kọ̀rẹ̀ Sa'id ibn al-Musayyab a rí látọ̀dọ̀ tí ẹ̀ náà pẹ́gbọ́ yóò náà tí bá jínú oná àmọ́jẹ́gínú àmàdàwọlẹ̀ ìyíò ló mú ìjọ́díjà àwọn àfáwò pé ẹgbẹ́yẹ́ ni bá ìlànà tí ìrùn wo ló kúrò kàkàwọ́ sí àyà lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tàṣe kínú tajú ilẹ̀ kan ìyà yìí ẹ̀yìn ọwọ́ ọrùn ọwọ́ ìgúnpá ẹjọ́ bàbá ìgúnpá ìbátúnmọ̀wọ́ Yorùbá ń káàkiri adọ́wà ìsẹ́lẹ̀sẹ̀ Yorùbá mọ́ ń sáàbọ̀ mú ìgbókù ní káwà ṣe bismillahir rahmanir rahim ṣáàrí bismillahir rahmanir rahim yìí méjì ni méjèèjì náà láti rákọ̀ọ́lẹ̀ fún kákéhùn náà jẹ́jẹ́ papọ̀ mọ́ gbogbo ń ta tí ń ké ní jẹ́jẹ́ kákéhùn náà ní gbogbo ń ta tí ń ké ní jẹ́jẹ́ du'a ní ti sáàbò láti jẹ́jẹ́ a'udhu billahi ìtàṣẹ́bò láti jẹ́jẹ́ wọ́n ní èyí òun ni ó kọ́mọ̀ nínú ìṣẹ́sẹ́

lẹ́nu ìwọ̀nba táwà lè wò nínú ìtàpàkínú wí àti tí apákejì wí àkàrí pé èyí tó rìnlẹ̀ jù ó ní ká máa ṣe bismillahir rahmanir rahim náà ní jẹ́ẹ̀jẹ́ àmọ́jú abáwí òkè náà àti ìkọjá àyẹ̀wò òṣìbàjẹ́ èyí ò الحمد لله رب العالمين kí ó bẹ̀rẹ̀ nú a wà ká Suratul Fatiha Fatiha yìí náà rúknún min arkani sọ́lá a gbọ́dọ̀ mọ́ yóò náà dáadáa oníká sí Fatiha tọ́ káwẹ́ lẹ́yìn ìmáàmù tó kéhù sókè ìyapa ẹnu bí mẹ́ta lórí lọ́dọ̀ àwọn àfáà àwọn kan láà gbọ́dọ̀ ké lẹ́yìn rẹ̀ ó bá ti kéwú sókè wọ́n ní kódà bí ó bá kéwú sókè náà ìpè kéwú tí máa mú ti ń ké òun náà ní kéwú titiwa àmọ́rọ̀ àwọn àdíkì tó gbára lé òlàlàáfíà wọ́n ni man kana lahu imamun fa qira'atuhu lahu qira'a àdíkì ní òlàlàáfíà wọ́n lẹ́rìí wọ́n sì mú wá alánàgbà Muhammad sallallahu alaihi wasallam ní pé la salata liman lam yaqra bi fatihatil kitab ó lẹ́ni tó bá kí ìrùn tí ò kí fatiha kò ní kínú kò nírun ó dìnà mélòó báwọn àwọn ọ̀rẹ́ lẹ́kẹ̀ẹ́ta ní àpẹ ọ̀rọ̀ yìí méjì ni tí mẹ́rùn bá ti kéwú sókè ọ̀gbọ̀dọ̀ ké ìkankan lẹ́yìn rẹ̀ alìtò ní tálùkùrá ní kẹsì dákẹ́ jẹ́jẹ́ ẹjẹ́jìn ẹ̀rẹ́kù ọdí ká lítì kájẹ́jìn òní kájákẹ́ ìmáàmù wa ń ké bá sí àlọ́wọ́ àbí ń kéré súrà lọ́wọ́ kí ní ké lọ́wọ́ alùkùránì ìwọ náà tó wá lọ ń ké bá sí à ó takò tálùkùránì sọ àbí ó takò tálùkùránì sọ láwọn bí wá ajẹ́ pé tí ìmáàmù bá fi kéhú sókè ìwọ ò gbọdọ̀ tó kéhú sókè má ìyapa inú ni wá pọ̀ àmọ́ Allahu a'lam Allahu a'lam Allahu a'lam lẹ́nu wọn bá ìwádìí tiwa náà

àwọn àgbà táwà yìí náà ṣe tìjá ní àbá lọ́dọ̀ àwọn ẹ̀ṣẹ́wù ẹ̀ẹ́lẹ́gbẹ̀ Yorùbá tí wọ́n bá wá bẹ́ kéwú àti ṣàláwà àti ogun ọdún wájú báyìí wọ́n bá bẹ́ bẹ̀rẹ̀ pàtí àwọ́kàn gbọ́ من حمد لله رب العالمين dákun mọ́mọ̀ bá wọn ṣe rú lọ́wọ́ ìfin nǹkan mí ìkún fàtíhà ní tó bá ti ṣe ní wọ́nà yìí wọ́n jẹ́ ẹmọ́ tó dàrú àṣìkò wà òṣìpọ̀ àmọ́ ń sáré yán kó lè mọ́ jẹ́ àbọ̀ ẹ̀kọ́ ṣẹ́rí lànà kan bẹ táwọn ní inú tẹ̀júwì àwọn àbá àti wọn kọ́ àbá àti mọ́ ń kí alùkùrán láàrin ipa abẹ́ ṣe ìjàádà àti basmala abẹ́ ṣe àúrù adẹ̀fẹ́ ké bísmìlá wọ́n láwọn rúùzì kan tán gbé wá wọ́n láwọn òfin kan tán gbé wá nínú ẹ̀ wá ni pé a lè ṣe àlìjọ́rù bẹ́yìnà lè ṣe àádọ́ ti wà ní papọ̀ mọ́ bísmìlá a wà pẹ̀lú ohun kan náà ọwá padé nípa lè wá dá bísmì láì ìtàpọ̀ máa fàtíhà yóò wá jẹ́ ẹmọ wọ́n mú bá ti rí lé o Bismillahir Rahmanir Rahim alhamdulillah. Ó bá ṣe mí tó wà mí tó gbẹ̀yìn àrọ̀hìmì tó wà níbi bísmìláì ni pé bísmìláì ràhmánì ràhìmì lè hàmùdù lè láà ìtókìlẹ̀ máa lókìlẹ̀ ìtàwọn òyí nínú ìtàwọn tàjìwí inú nínú wípé kájẹ bísmìláì papọ̀ mọ́ fàtíhà onáwí tọ́ nígbàtí wọ́n ò ti wá gé bísmìláì sókè táàgbọ́ tàbí wọ́n bọ́ sí ẹ̀gbẹ̀ tó bí tọ́rọ̀ tí gbọ̀ rẹ̀ ìwọ́kàn fẹ́ tẹ́rẹ fátíà ọkàn ní nílhàbdùlìlà ìwọ̀n tó wá bẹ̀ pé mílí gan ló yẹ kó jẹ́ kò wá ní pé mílí ijó tó wá pè ní mílí yóò tó wá já alídánù yóò wá lọ bẹ̀rẹ̀ hamdu yóò wá jẹ́ mílí hamdulillahi rabbil alamin ẹ̀dàkùnrin tẹ́kì lánàá gbogbo àwọn àtàbà mọ̀ ìṣẹ́ bẹ́ẹ̀ kámọ́sí kí ni kámọ́sí bẹ́ẹ̀ máa àti wá ń kí fásíà ń kí fásíà lọ àwọn parí ọ̀rẹ́rẹ́ lè máa kúrò orí alẹ́ ìhìn ọ̀rọ̀ fọ́ọ̀lẹ́ ṣẹ́lúgbà الرحمن الرحيم قبل مالك يوم الدين باتما تيمو bàbá wa ka fàtí àtàn bẹ́ẹ̀ àwọn afẹ́ká tún wá ṣe pàtàkì jùlọ tàbá ń bẹ lẹ́yìn imam a wà mọ́ sọ́kí ìmáàmù wa ló ṣe àmì tí ìmáàmù bá ti ṣe àmì kí náà ló ṣe pẹ̀lú rẹ̀ a wà jẹ́ kí àmì wa kó papọ̀ mọ́ àmì imam torí dáàsìkò tí ìmọ́mù bẹ́ jẹ́ ámì yẹn àwọn màláíkà náà ó ṣe ámì alábìsì ní ẹni tí àmì rẹ̀ tó bá ṣe déédé àmì àwọn màláíkà wọ́n ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ sí ìwájú so a ṣe àmì tàbáwá ṣe bẹ́ẹ̀ tán tọ́ a tó wá ké ṣúrọ̀ láàrin yẹn nínú mistake àwọn kírùnkírùn ó kọ́mọ̀ ilẹ̀ Yorùbá yìí náà ká ní ìrùn jẹ́jẹ́ ni wọ́n máa ń ké tí wọ́n kí pàtàkì jùlọ àwọn ìmáàmù wa níbi tán bá ti ń ké jẹ́jẹ́ ìwọ́n náà lọ ọ̀gá àgùnmọ̀ dára wá ní pé wọ́n kàn gáà nìkan báyìí wọ́n kàn ṣe é kí ọkọ̀ dí ní apẹ̀rẹ̀ rẹ̀ àwọn àwọn ẹlòmí náà olóòrò ya ṣékìlẹ̀ nígbà mọ́mù ti ṣékì ọ̀gọ̀dí olóòrò wọ́n ṣékì ọ̀gọ̀dí aláìkùnsí lóṣù náà àwọn àlfà wa tíra kan bẹ tíra jọ mọ́ a ń pè ní asábùrùn masani tíra lè pẹlẹbẹ báyìí àwọn tó bá ní àwọn bàbá tó ti já àfáà inú wọn bá wọn àlámọ́ ìjogún bá mẹ́rẹ̀ èmi náà jogún bá tèmi lè ni wọ́ọ̀rọ̀ yẹn wà tẹbá tí ìṣọ̀rọ̀ yẹn dáadáa ẹwà rí pé tó bí ọ̀rọ̀ lóòtọ́ sí ní àwọn mọ̀lẹ̀kí àgbẹ̀gbẹ̀ tíra ọ̀nà lórí o ẹwà rí pé tó bí ọ̀rọ̀ yẹn ni pé ọ̀rọ̀ tá a sọ tán sí pé ẹni tí àmì rẹ̀ bá ṣe dédé àmì àwọn màláíkà wọ́n ṣe àbóríjìkò iyú náà wá náà òkè so ká lè jíru sígbà pé a ti jẹ́ sẹ́yẹ́ nílé mẹ̀kùdú bí alẹ́ ìwò aláàgbọ́ so bí tẹ́rí tí máa mọ̀ bá ti ké ní sókè dandan ní ká ké ti wa níbi a bá ti ń ké ti wa yẹn níbi a bá ti ń ké ti wa ìgbà táwọn bá ké tán àwọn náà ojojúmú a sì ń tẹ́rẹ ká sí ọlọ́mọdé àwọn alápọ̀yẹ́ ọ̀rọ̀ ọjọ́ ló ti lọ yìí àti jíde olùkú tẹ́rẹgé mọ́ láti lọ bákan náà bàbá wa kú òní bẹ́ẹ̀ a wà ké súrà súrà tá a bá ké bàbá ẹgbà kí ó wá wẹ̀yẹ̀ ẹ̀dá ṣe níwọ̀ntúnwọ̀ntún mọ́ ké tí ó gùn jù kọ̀nsídà àwọn jama àti ìbẹ̀lẹ́yìn rẹ̀ tó bá ń dáwọn kí ọ lè fa nǹkan rẹ̀ gùn wọnú kò tó bá ń bẹ pẹ̀lú jama jẹ́ kíkì ra rẹ̀ kó wà nígbé kó wà ní wọ́n tún wọ́n sì lọ bàbá ti wá ké súra tán iná àtọ́ iná kalẹ̀ tó ń sára lọ́kẹ́ ni àbí súra tó lè bá kọ́ra èyí tó kù pé afẹ́mọ̀ mọ́ra lọ sí ògọ́ ẹ̀ tàríbà tí wọ́n múra ń lọ rùkú yìí ẹjá sọ́ra fún kìí kan láàrin rẹ̀ kí ni nǹkan náà ta máa sọ́ra fún mi pé wọ́n ní nǹkan kan bẹ́tà ìmẹ́bì ló ń sábà ṣe ló àwọn àpá mi padà yẹn pé kìí ṣe pẹ́tà agbúdù ni pé ṣùgbọ́n naturally ìmẹ́bì ó sì bẹ́ẹ̀ onígbé tó bá ti parí kìrọ́ àbáyìí yóò lọ dákẹ́ bí 3 to 5 seconds wọ́n ní yíò in tí ìdákẹ́jẹ́jẹ́ ẹ̀ wà fún pé gbogbo kí ó ti ń ké látàárọ̀ ó fẹ́ fi kó lè rí bí mí yóò ti ní kí ó ti ń ké òní tó bá ti ń ké iná Ẹ̀ẹ́dìdákẹ́yẹ ìdákẹ́ pé òfin dátọ́nì. Ó bá ti wá dátọ́nì nìkan ó fẹ́ máa lọ sí ọ̀pọ̀ ká tó máa wá lọ ọ̀pọ̀ ó yẹ ká yẹ́ kẹ́ríkẹ́ láàrin náà. A ti gbà táà ti bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹn táà ti làá mọ̀ hù àwọn àgbà yẹn bí ẹ̀dìrẹ́. Ṣé àgbà dájúkọ kíbla ni? Ṣé ọkọ́ báyìí náà ní ká máa wò ní àbíbo àwọn àlùfáà ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ní ká máa wo ibi tí a fẹ́ forí kan nílẹ̀ ní ká máa wo ṣẹwárí ojú wa yìí láàáfi máa wo bẹ̀ ojú wa láàáfi máa wo ibi tí a fẹ́ forí kan kìí ṣe pé ọ̀rọ̀ àtẹ orí rẹ̀ báyìí ẹ̀rọ lórí tí máa ṣe yóò wá sọrí kodò báyìí ààrẹ máa sọrí kodò at the same time ààrẹ máa kírun a máa wo sámà ààrẹ tó máa wo sámà kírun nígbọ̀n láàmà wò ìyàfẹ́ forí kan gbogbo kí owó tàbá ń ké gbogbo tàbá ń ṣe àmọ́ òbìdàjẹ́ fún ìkan látọ̀ọ́nà ká tó wá pọ̀ aláṣẹ́ẹ̀sí àwọn mínú àwọn ìbá àwọn wá ní rárá ìbẹ̀ ń kọ́lọ̀ àmọ́ òun wọ́n ní ìmáàmù ìmáàmù láàmọ̀ òun ọkú jẹ́ so pé wíwọ ìmáàmù yẹn kí é wá ṣe pé mọ́mù gẹ̀gẹ̀ láfẹ́ wò nítorí pé tọ́lá ọba sọ bá nípa Muhammad ni pé fàwọ́lì wájì hàkà ṣàtọ̀rọ̀ lè masjidil haram pé tọ́ bá ti ń kírù al-masjidil haram so wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé a fẹ́ máa wo ọ̀ọ́kán ni níkì ọ̀nà kíńlá lábẹ́ máa wò àbọ́lá pé mọ́mù ní ń bẹ ní iwájú wa wọ́n ní mọ́mù àwọn ẹlòmínú àwọn àlùfáà ìtọ́jú orí lórí àwọn náà sì ráwọn àlàyé aláàmọ̀tò Qurtubi alayhi rahmatullah nínú tafsir wọn nígbà wọ́n débi tafsir ayàtà tẹ́wì ara àwọn pàwá ìlú tí wọ́n ṣe ìsẹ̀mbáàtù onítàwí kámẹ́rù imam torí ṣàtọ́rọ̀ lè máa jẹ́ àrọ́mù ní alùkọ̀rání wí wọ́n fàwọ́ lúwájú àkúmúlóyí ẹ dájúkọ bẹ̀ àbí ẹ ká dájúkọ bẹ̀ òní kámẹ́ lè máa fi ẹyin ọ̀ọ́ká máa ẹgbẹ́ ìwòye méjèèjì náà ni ó lágbára àmáwọn tánà àmọ́ owó bí tí ìmáàmù fẹ́ dájúkọ hadithi tó láàmọ́lẹ̀ kò lálàáfíà tó àwọn èyí tí tó lálàáfíà èyí wọn ò sékínú a'lam ń já sí pé ká ní ibi afẹ́ dájúkọ láwọ́ déédé láti wà ká sì ní kí èyí tó burú o ní kéyàn máa kírun káwa máa wo ọ̀tún ká máa wo òsì àbí ká máa wo kéyì àbí ká máa wẹ̀yìn ìlà àìdàtọ̀rọ̀ rọ̀ àti tílà lórí bá dé àbí hájá tó rà mẹ́bọ̀ nígbà ó bá kìí tí wọ́n ń kírun lọ ànábì padà wá ní strength ó bá bọ́ tàwa mọ̀sálásí báwọn èèyàn ṣe ń wá búbá kìí bí signal pé ah ànábì mọ̀ sí dé ànábì mọ̀ sí dé àbúbá kìí náà rí pé nǹkan kan ó ń fi ilé ọwọ́ sí ìlú oríṣiríṣi ló bá wẹ̀yìn lẹ́ẹ̀kan náà pé èwo ló dé àwọn àlùfáà ní hájà ló mú owó ẹ̀yìn lórí wàrà ànábì ló bá ti ànábì wọ́n rí ẹni jẹ́ ò bá ti jẹ́ báyìí tẹ́wárí ìwá wẹ́yìn náà àwọn àbáwà pàkíyèsí ipò ọkọ̀ ẹwẹ́yìn kò gbọ́dọ̀ túnpọ̀ ọkọ̀ ọra títí wo lọ igbá ìyà rẹ̀ yìí kò gbọ́dọ̀ yẹ kúrò ní kíríbùlà gbogbo nǹkan tí ṣe tí kan bá dá wa lẹ́jọ́ lórí ìrun igbá ìyà wa yóò gbọ́dọ̀ kúrò ní kíríbùlà igbá ìyà wa gbọ́dọ̀ wà ní kíríbùlà báyìí akọ̀ọ̀ra máa ń wo tá a bá fẹ́ wo kódà fèsì wà iwájú wo gbọ́dọ̀ kúrò tán yányán ènìyàn rọ́bùnú gbọ́dọ̀ ju yẹ̀sí ìrùn lọ wọ́n ní torí pé ìjọ́ tí èèyàn bá ilé yí báyìí tó yí kúrò ní gbogbo kíblà odidi orígun kan níbi ìrún lọ́jẹ́ kínú ló ti wó nù ìrún ti wó kínú ó lè máa wó mẹ́ntẹ́nì kan fẹ́sì rẹ̀ aṣọ́wà fáàmì ìtẹ́wọ̀n wọn tó ń ajú àárín àwọn ọlọ́mọ́ta fún alágbọ́yé ṣòkájì àárín ìlú dáadáa bákan náà níbi ẹ̀lú pápítọ̀ méjì láwá fún wa ìmọ̀ ká máa wo bí mílọ̀ wà àbíká máa wo ìlànà kọ́lítọ̀ mílọ̀ wà àwọn aláàrínlẹ́bí ìgbà míì ẹ̀yìn ijú ànábì a máa lọ a máa bọ̀ ìgbà míì iye ń tọ́jú wọn náà bá rẹ̀ tó kírò tí wọ́n ẹ̀ṣẹ̀lẹ̀ sí lábí ní ọ̀rọ̀ yìí kọ bá rí ah, àbá yìí ìmọ́ ni yóò dúró dáadáa nísìn ọ̀nkírun lọ́wọ́ ní láti ń kírun bí a ni ọwà àwọn àkọ́kọ̀ wọ mọ́sálásí ni ẹ̀yìn jù rẹ̀ bá lọ ọ̀nà àdọ́gbọ́lójú yìí gá tó ṣe kírun irú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ sálẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́pàá àpá alákọ̀ọ́yé tọ́ abá ti wá ṣe bá nǹkan ìtókù nípa afẹ́ rùkú àbíbẹ̀ kọ́ aláàwá ṣe Allahu akbar àwà gbọ́wọ́ sókè pẹ̀lú ẹ̀ àwọn àyè mẹ́rin kan bẹ ànábí olè ṣe kó mọ́ gbọ́wọ́ sókè mẹ́ àkọ́kọ́ o ní kábára alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bá ànábí bá ti lẹ́mọ́ lọ sí rí ọkọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó bá ti jẹ́ díje láti rí òkọ́ ẹlẹ́ẹ̀kẹrin tó bá ṣe forí kalẹ̀ méjì ìgbà tó àmì tó ń ṣetán tó bẹ́ mọ́ dìde lọ sí láka ẹlẹ́ẹ̀kẹta yí tó tàtà ara ọkọ́tọ́ tó lọ Muhammad sallallahu alaihi wasallam láàrin yìí ìkábára bá wá sọ ìyẹn ìgbọ́wọ́sókè pẹ̀lú kábára ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá wílẹ̀ kan yẹn náà ló lè bá dé

lábẹ́ kọmíṣínà ló ń wà àtẹ́lẹ̀ ọwọ́ wà yìí ó gbọ́dọ̀ ojúgun ó gbọ́dọ̀ mú wa dání báyìí àtẹ́lẹ̀ ọwọ́ ó gbọ́dọ̀ mú wa dání alákọ̀ọ́kọ́ ọmọ orúkú yẹn lórí rúkú ní o ẹgbẹ́ olóṣèlú ní Allahu ẹyọ ẹ̀yà wọ́n ni láàbí di ń láì tó ó di ọ̀tún mú òsì náà di òsì mú tẹ́rí ẹ̀yìn wà yìí a gbọ́dọ̀ wá jẹ́ kó straight kó balance débi pé tí wọ́n bá bu omi sínú ké tó bá gbẹ̀jú alẹ́ ìlú ìbú ó ẹgbẹ́ tó

rùkú wa gbọdọ̀ balance débi pé alẹ́mùsára sábàbí lè gbé nǹkan sí wa lẹ́yìn nǹkan ló ṣe kínú ló tó dáadáa dó àwọn àfáàbí à ní mútìlákọrọ kan náà wọlé pé kátà ti rùkú ni pé ọba kan báyìí náà kátà ti jẹ́ pé àlọ rùkú ní orùkú alam ni pe tẹwárí níbi òkú wa agbọ́dọ̀ farabalẹ̀ ń bẹ̀ dáadáa agbọ́dọ̀ ṣe kí la péjọ mọ́ agbọ́dọ̀ farabalẹ̀ ń bẹ̀ dáadáa débi pé wa gan dífẹ́ǹsì díẹ̀ ni ó wà láàárín òun àti ìdúró níbi tí a pẹ̀ lórí ìrùkú dé alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ojú wa táa ní kó máa wo bí tó à ń forí níbo ni kó máa wò táa bá ti rùkú àwọn àbá àkókò méjì lọ́nà àwọn kan ní kó sì máa wò bí sí abẹ́ borí àwọn kan àwọn ní pé nínú àwọn àgbà àwọn ní wò ọmọ ka ẹsẹ̀ wa amáyíwọ̀ àdám kò sẹ́rì tó múná lóko káwá sọ́ra mú kí nìkan táa bá rùkú ààrẹ ma gbójú sókè lọ kíbùlà báyìí má irun pé kò wá di báyìí rùkú láà ilé ìyapa èyí sí ìlànà kí wà nígbà Muhammad sallallahu alaihi wasallam bákan náà ààrẹ tó wà lórí rùkú ká tó wá sọ gbogbo orí kòrò báyìí náà èyí náà tún tako ó tún tako agbọ̀rọ̀ ẹgbẹ́sì wọn kó mú báyìí lórí ìrùkú yìí kí làwa máa ń wí àwọn táà máa ń wí ń bẹ̀ wá pọ̀ àwọn táà máa ń wí bẹ̀ ó ṣe kí ni jama ó pọ̀ àmákàwọra mú méjì péré fún wa bá ti lọ rùkú yìí tá ti lọ rùkú tá ń bẹ ní rùkú a máa wá wí báyìí ní jẹ́jẹ́ a lè wí mẹ́ta ó sì lè jù bẹ́ẹ̀ lọ ìkànnù àwọn àmọ̀ wí ẹlẹ́ẹ̀kejì ta tó lè wí a lè ní ṣẹ̀gbẹ́ta alákọ̀ọ́kọ́ wò ní ọ̀bí àmì yìí ẹlẹ́ẹ̀kejì ló ní ọ̀bí àmì ara rẹ̀ سبحان ربي العظيم وبحمده سبحان ربي العظيم وبحمده سبحان ربي العظيم وبحمده قولي مالي بقى قولي مالي ماذا ماذا قولي بقى سبحان ربي العظيم سبحان ربي العظيم ayọ́gbé ìkẹtí ọ̀rọ̀ àwọn nǹkan tá àwọn ìjìta àwọn nǹkan tá lè yí lẹ̀ gbogbo ẹ̀sìláàpùtà lọ́wọ́ ọ̀tá sọ́lẹ̀ kan ìyí tá bá yí lẹ̀ gbogbo ẹ̀rọ ló bá sọ́lẹ̀ mọ́ àwọn ń tàwà mọ́ ń pọ̀ ẹta ti apadà sínú jíra yìí ó wà ní lárúbáwá ìgbẹ̀lọ́wọ̀ mi ó sì tún wà ní kíni jọmọ́ ó wà ní ìbò tá a bá ti wá wí bẹ́ẹ̀ tẹ́mọ̀ pé a dìde lórí ìhù àbí ẹwájá kíèsì kìí kan ṣe rí látorí ìhù tàwà rẹ tàbá ti ṣe àdìdárùtọ́ tàbá ti fẹ́ dìde gbólóhùn tàà fi máa dìde àmà wí wí owó Sami Allahu liman hamida. ọwọ́ náà mo tẹ́kí ọgbọ́n sókè. Ṣẹ́rí tẹ̀mí àyẹ àtọrí ìrùkú mo ti ń wíbọ̀ nígbà mọ́ parí ẹ̀sí orí ìdúró orílẹ̀ kan sí Sami'a Allahu liman hamidahu ẹ̀dàkùn jọ máa gbogbo ẹ̀yin bàbá wẹ ìyá wa tẹ́ ẹ̀mọ́ kí mú ìpèsì kan bẹ láàrin ààyè máa gba orí ìrùkú lọ sórí sùjúdù ẹni bá gba orí ìrùkú lọ sórí sùjúdù ló ti wó ìrún tẹ́ kiri jọmọ́ ìrún ti wó padà yẹ odidi orígun kan ló náà tọ́lọ̀ fẹ́ rí odidi orígun kan ni tọ́lọ̀ fẹ́ kiri jọmọ́ ọlọ́run fẹ́ rí kódà ìdúró rẹ padà yẹ ìdúró tí wà tún bá láàrùn tí gbogbo oríkèríkè ara rẹ tí ó padà sí ipò tó ráyé dìde pé Sami'a Allahu liman hamidah

àti lèmọ́mù àti jàmọ́ lọ́gbọ̀dọ̀ wí o àmì ló yẹ kí lọ́lẹ̀ kí ni lọ́lẹ̀ wí èyí tàà ti ẹ̀rọ pé àti wá pé méjì tẹ̀lé àmà òyìnbẹ̀rẹ̀ àrídàwú àti fún ìmọ́mù rọ́bà alẹ́mọ́bàkà láàrù ìmọ́mù náà fi fún jàmọ́ lágbàlá ń sọnù oòrùn lóòtọ́ ara wà nípa ní ìtàwọn náà sọ àwọn nǹkan mí pé bóyá ìmọ́mù nìkan ló ní tẹ̀lé àmà òyìnbẹ̀rẹ̀ àrídàwú àmọ́ pẹ̀lú àkọọ́lẹ̀ tààrí láàrín ní sọ́lú kàmọ́rọ̀ àìkù mú ní méjì láì látọ̀dọ̀ àmì ṣùgbọ́n bò láti ṣe tẹ̀bí ọ̀lọ́dì látà nídàwú láàmọ̀ wíwọ̀ látorí ìrùkú láti dé orí ìdúró tàbáwá dúó tán àwà ní Rabbana walakal hamd ọ̀nà mẹ́rin láti mọ́rin a lè ní Rabbana walakal hamd tí wọ́n wọ́n mẹ́ àbí rọ́gbàná látàlhàm tí ò ní sí wáhùn mẹ́ ojú mẹ́lú wáhùn àti lọ́jọ́ pé Allahumma rọ́gbàná wálátàlhàm tàbí ká tí yọ wáhùn pò káwà ní Allahumma rọ́gbàná látàlhàm ìjàgbẹ̀ mẹ́rẹ̀ ẹ̀rin yìí nìsín mẹ́lò ní ìpìlẹ̀ rẹ̀ méjì ìkó ní àlàúgbà ìkó ní ní tó bá jẹ́ àlàúgbà ó lè ní wáhùn

حمدا كثيرا طيبا مباركا فيه وتوى واجب مباركا عليه كما يحب ربنا ويرضى فانجك لعلم كيرو صلى الله عليه وسلم ni ọkùnrin kan bá sọ gbólóhùn yìí gbà tó dìje lùkú ìhàmdán kẹfìran tọ̀yíban bọ́rọ̀kan sí bá lẹ́bí ti gbọ́ àwọn asárámà náà bí i anábìsì rẹ̀ máa ń bẹ lórí ìrìn tí máa fẹ̀ lẹ́yìn ìmọ̀ rí ní ó máa rí fèsì Kí ló mú ọṣọ ọ̀rọ̀ arọ́lẹ́nìkà ìfẹ́ gbónú ní da ọ̀nà orí àkàrẹ́bí mẹ́jẹ̀ tọ́ ọ̀. Sọ nígbà tọ́ sọ gbónú tọ́láì, àwọn màláìkà bí tàbí something olórí tí gbogbo wọ́n jù mọ́ra wọn lọ́wọ́ pé gbónú tọ́kùnrin yìí yìí èmi ní kọlẹ̀ sínú mìíràn ìkejì èmi ní kọ sílẹ̀ sínú mìíràn dáwọn níbi tàbí something lọ́n jù pé èmi ní kọ èmi ní kọ èmi ní kọ dákùn tí ẹkẹ́ gbọ́nà yìí ibò láti wí orí ìdúró lẹ́yìn rùkú wájúwò orí ilé tó sọ lùmọ́ra rẹ̀ lọ́wọ́ àtíkájú wọ́n náà wù ní bí a bà láìka 40-something ló mọ̀ bí jẹ láti ọkọ́ àmá nígbàtọ̀ ló ń gbábí rùkú lọ sùjúdù kan ẹ̀rákùn gbogbo ẹ̀yí bàbá wa àtẹ̀yìnyá wa dúó bọ́ọ̀lọ́ gbọ́wọ́ rẹ̀ sí àwọn mímọ̀ àwọn àlùfáà ní kọ dáwọ́ padà sí àyà rẹ̀ bọ́bí tẹ́tẹ́lẹ̀ àwọn mímí sọ pé kọ dáwọ́ nílẹ̀ léèsì náà mọ́wàá ààrẹ rí tó múlẹ́ tó kọfì kan múlẹ̀ nù méjèèjì ṣe ìtọ́lọ̀ bá ní kúyé kálukú kó ṣe kínú kóbi mú tọ́ ọwá dáwọ́lẹ̀ ní ọgbà ìṣẹ̀lẹ̀ ọgbà mọ̀hàmdá bọ̀wọ̀ ọgbàrà wọn kàlhàmù hàmdán kẹfẹ́rẹ́ tẹ́yọ ọgbàrà tàfíwọ̀ kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù kàlhàmù Allahu akbaru bá ti wílẹ̀ kan àti pé sọ́wọ́ lè kọ́kọ́ lọ tíwájú Allahu bá ti sọ́lẹ̀ kan ló lọ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ nígbó tó kúta lọ́wọ́ ìjọmọ́ a ń lọ sórí abẹ́lọ́rẹ̀ sù dáadáa tọ́ ìbẹ̀rún ìyapa inú kan wá wá ọwọ́ ni ó kọ́kọ́ kanlẹ̀ ní Abi, ẹsẹ̀ ọjọ́ ti lọ ìṣẹ́jú márùn-ún sí ti ìgbò ibi àbáwá dé ilẹ̀ láti sí ohun kí kálukú mọ́ lọ rí ka síra pọ́lọ́ bá sígbà aláyè ládúgbò mi àdúgbò mi a máa yanjú rẹ̀ insha Allah tọ́ a lọ sórí ṣùjú tẹ́lifà yé ṣe Allahu akbaru àwọn nínú àwọn àlùfáà ni ọwọ́ ni ká kọ́kọ́ mú lọ kó tó kan ẹsẹ̀ àwọn míì ní ẹsẹ̀ ni ká kọ́kọ́ mú lọ kó tó kan ọwọ́ àwọn àfáà ní ìwà fi sáyẹ́ǹsì tú wọ́n ní à tó bá jẹ́ bẹ́ẹ̀ e, ẹsẹ̀ ràǹkúnmí ló wà ní iwájú ọwọ́ ràǹkúnmí ló wà ní ẹ̀yìn ó lè jábẹ̀ lọ́wọ́ ràǹkúnmí pé iwájú ni ràǹkúnmí ọkọ̀ bí kúnlẹ̀ ẹsẹ̀ ló kọ́kọ́ bí kúnlẹ̀ ọwọ́ làwọn ṣe ní lọ aláàmọ̀ tó lọ́kọ́ ìjọsí àlẹ́ ìràmọ̀tọ́lá ìdáàdì ilẹ̀ hajj àwọn náà wọ́n yanjú ẹ̀ dáadáa àwọn tàbárí lọ́wọ́ àwọn tíra wọ̀nyí kálọ̀ yìí yẹ gbogbo ẹ̀wù níwọ̀n bá ń tà lè sọ òní kọwọ́ wa kó lọ sí ilẹ̀ Allahu akbar bọ́lá lọ yìí sujúd bọ́ ṣe wá

ẹlẹ́ẹ̀kẹta ta tó gbọdọ̀ sọ ní tẹ́ẹ̀ṣẹ̀ pé ọwọ́ méjì ti kanlẹ̀ àbí erúkú méjì náà kọ́ ẹsẹ̀ méjèèjì náà kọ́ àwọn ọmọ àìsí kọjú sí agbọ́dọ̀ wá sọ́kí ní kẹ́ pé ẹsẹ̀ wa méjèèjì yẹn agbìyànjú ká pa méjèèjì papọ̀ kájẹ́ kí mo pẹ́ dẹ̀ náà kí méjèèjì ó papọ̀ lẹ́yìn a ní ìyá lọ́dọ̀dọ̀ ráyìí a pa méjèèjì pọ̀ ní ẹ̀yìn bákan náà nínú ìborí kanlẹ̀ yìí náà a gbọ́dọ̀ tún sọ pé orí wa yìí gbangba orí wa yìí àti imú wa ọgbọ̀dọ̀ ṣe kínú oná gbọ́dọ̀ kalẹ̀ bákan náà ní àkíyèsí nínú àwọn mistake báwọn èèyàn wá mẹ́rin ṣe tọ́bá ń kí ìwò ní pé tọ́bá abẹ́ kan orí kalẹ̀ ẹlòmí yóò wá kápọ̀ bí ẹja tó ti kìdínú bí ahìmọ́ parapọ̀ àmọ́ nara ni in fact ọwọ́ wà yìí wọ́n ní àágádá nígbà tí yẹn gba owó ní lẹ́nà ti gba owó wọ́n gba owó pé ẹranko bá dé kọjá ń bẹ̀ gan kí ni yóò ṣe yóò kọjá bí orógbò lọ́yá pọ̀ ní orógbò lè rẹ̀ ọwọ́ kọjá

ẹlòmí inú mi tẹ́jì ọgbà àwọn tí ń kí ní pé ẹlòmí ó gbìyànjú kó ní ó kanlẹ̀ yóò wà lọ rẹ̀ sí ìmú sókè ó tako lànà kí ohun ẹlòmí ó lọ rẹ̀ fi mú nìkan kanlẹ̀ yóò sí gbangbawájú òkè méjèèjì yìí gbọdọ̀ kanlẹ̀ méjèèjì yìí lànà bí sí sí ọ̀nà kan méjèèjì yìí láì ẹyọ kanu ọwọ́ wa méjèèjì yìí ó mẹ́ta orúkún wa méjèèjì ó di márùn-ún ẹsẹ̀ wa méjèèjì gọ́ gbogbo tó gbọdọ̀ kalẹ̀ nígbàtà bá ń forí kalẹ̀ rí ẹ̀dàkùn ẹjẹ́ kọjá torí ọlọ́run ojú ọ̀nà láwá o ẹjẹ́ kí wọ́n kọjá o bá ti pàdé mọ́tò bá sì ṣẹ́jú kìí lórí rẹ̀ kọjá mọ́tò gbọ́rọ̀ kọjá mọ́làkàrí àbí aláwọ̀ parẹ̀ wọn then ìwọ̀ ìwọ̀ ojú ọ̀nà ni tí è bá ṣe kọ́lá bíbájẹ́ àti jẹ́ ni ìwọ̀ ẹ̀yẹ́ ṣe láàrin ojú ọ̀nà àbájọ́dọ̀ àwọn ọ̀pá ẹmọ́ ní àwọn alábúgbò rẹ̀ àmá àbájá máa ti wọ́n lú bájá rù máa <laughs> ti wọ́n gbé bájá rù rẹ̀

ọwọ́ wa yóò gbọdọ̀ bọ́ sẹ́yìn tẹ́wẹ́ àti níká ìyálẹ̀ kan àtúwà gbọdọ̀ bí ó bọ́ sẹ́yìn orí wa ọwọ́ ìgbọdọ̀ súwájú àwọn mínà wà lùfà wọ́n ní àtàǹpàkò wà ìgbọdọ̀ ṣe déédéé imú wa ìwọ̀bí amórísọ́ lórí ìforíkọrẹ̀ láwá ti dáwọ́ ojúdélẹ̀ báyìí àwa dojúdélẹ̀ tẹ́ríbá ìdójú délẹ̀ yìí àtàǹpàkò yìí ó gbọ́dọ̀ ṣe déédéé bí tí inú wa wà so a gbọ́dọ̀ káwọ́ sẹ́yìn báyìí kọ́wọ́ wá lọ sẹ́yìn abàdàn ó gbọ́dọ̀ jẹ́ déédéé ibi ojú wa ọ̀nà ni ó wà àwọn mọ́ka àwọn ó sì kọjú sọ́nà ìlà àwọn àmọ́ wí subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la mẹ́ta àmọ́ ìtọ́jú ọ̀rọ̀ èèyàn tá àgbọ̀dọ̀ mọ́ wí òlẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ náà ni subhana rabbiyal a'la bákanáà asìlẹ̀rí subhana rabbiyal a'la wa bihamdihi subhana rabbiyal a'la wa bihamdihi subhana rabbiyal a'la wa bihamdihi alẹ́sílẹ̀ sọ pé ṣùgbọ́n tàbá wá forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ tàwí tàwí àáwà dìde padà torí ìjòkó èyí olóòdìdí májẹ̀mú ni tọ́ oúnjẹ àwọn táàmà iṣẹ́ ìgbà tó sùjúdù tó bẹ́ dìde padà ìdìde yẹn ó gbọ́dọ̀ dìde tí ọwọ́ rẹ̀ ó kúò tí ọwọ́ rẹ̀ ó padà sórí itan rẹ̀ méjèèjì báyìí ọwọ́ rẹ̀ méjèèjì ó padà sórí itan rẹ̀ méjèèjì ó sì gbọ́dọ̀ jòkó comfortably pẹ̀lú dáadáa ìmọ̀ kó jòkó sí orí àtẹ́lẹsẹ̀ rẹ̀ òsì kó wá gbé ẹsẹ̀ ọ̀tún dúró báyìí mo ti gbẹ́sẹ̀ ní dúró yìí ó lè kọ mọ́ka síwájú ó jù lè jùlẹ̀ báyìí kọ mọ́ka rẹ̀ ó wà níbi tí ó bá wà gbogbo ẹ̀nà àwọn alfáà sàlàyé ìbẹ̀nu síra kó ṣe báyìí tàbí kó méjèèjì nìkan ní o lè jò báyìí àmọ́ kò jò lójú mi ní àbáwọn fẹ́ wò ẹ̀ onígbò náà wò tẹ́jú wá nílára ṣe nígbà bá wá jòkó bẹ́ẹ̀ tán yóò jòkó tí ó sinmi yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ síbi ìforí kan ẹlẹ́ẹ̀kejì ẹ̀dàkùn ogbẹ̀ ìwà bá wá tẹ́ ẹ̀ máa ń kírun ẹlòmíì tó bá lóun forí tẹ́gbà forí kan láwọn ṣùgbọ́n àbí àlá tó jẹ́ owó tí tó báyìí kò ní káwọ̀ ní kúrò lẹ̀ bí ìmọ̀mù ṣe jẹ́ ìjọba ìdìbò lọ sí yóò wà máa gbàmì lọ ẹni bá dẹ́rù ilé ìwòrò kò rí wọn ìrùn rẹ̀ ti yóò gbogbo àwọn tẹ́ríta ń ṣe àlàyé yìí ìgbẹ́ lábẹ́ àdíjì pé sọ́lú tàmárọ̀ àìsù mú ní gbogbo tàbí sàlàyé gbogbo ẹ̀ lájíjì mẹ́ lórí ọ̀run àsìkò ní oníjámọ́ wà láńkó ti àdíjì kọ̀ọ̀kan fún ẹyọ kọ̀ọ̀kan tọ́ bá bá wá ṣe borí kan lẹ́lẹ́ẹ̀kejì náà tán a wá ṣe Allahu akbaru a ń lọ sókè kọ́ yẹn tọ́ká tó wá lókè a ń pè jòkó kan ní james asọ̀lẹ̀ sẹ̀ráhà ó ní jòkó sinmi pé ìgbà borí kan lẹ́lẹ́ẹ̀kejì tán a wá kọ́kọ́ jòkó báyìí èyí wọn ò ní pẹ́ rárá kákan fi relax a wá dìde padà ẹlẹ́ẹ̀kejì apariláka alákọ̀ọ́kọ́ yìí bẹ́ẹ̀ náà láti kíráka ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan wá pọ̀ táàkì ìlú ìtàlàyé àmọ́bíká gbòógì ní ilẹ̀ ti tú mọ́gírí wùdí sí tó àdúgbò tí wá tó wá jìnà ó ń lọ́tẹ̀kọ́ ó jìnà ìyàyé ládùú sí abẹ́lú abẹ́lọ́wọ̀ bá wà ní mẹ́lẹ́lẹ́ ọ̀kára níbi àìsí wọn fẹ́lẹ̀ àkọlọ́mọ́sá ẹ̀dàkùn níparí ìwé yìí gbogbo ẹjá lọ níwá sípàtùsọ láti nàbí yìí ó tó ní ìtó tó kéré sí ìtó tó ti sọ mara ìjẹlé náà èyí tó ti jù lọ náà tó wà yíò bá wà ọlọ́mọ kéwú ẹjá lọ níwá nígbò ìtú wa mọ́dá ní yìí èèbó rẹ̀ láti bẹ̀rẹ̀ tó pin ó ti wà èèbó rẹ̀ láti ó ti wà tẹ́jà bá ti lọ rẹ̀ wà ta ká pẹ̀lú ògbòrọ́lọ́ ọlọ́run ààrí tó pọ̀ ìwọ̀ká tó ṣe tọ́ àwọn àpọ̀ olùmùsọ̀lì àwọn àṣìṣe àwọn tí wọ́n ń kírun wá pọ̀ àlele ìpàkíyèsí gbà wọn díẹ̀ bá pé àkíyèsí وشفاء كل ذا وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك àwọn àtàwọn tí wọ́n bẹ káàdì nìkan wọ́n ní tí wọ́n bá ní tààlé àyíbá mọ́ lórí àwọn kìíní kan bẹ táàrà sí fi kún torí ẹ̀kọ́rọ̀ àwọn ní èdè kan sálàyé lọ ní ìjọ kan lè túbọ́ bá wọn tí wọ́n ètè bá wa pàkíyèsí ìjọba tó ń túká ọ̀sán àwọn àríkùnrin Ọlọ́run bá dúpẹ́ fún wa. Ládẹ́ bí wọ́n àwọn ṣẹ́kọ̀ wa méjì Náà, wọn bákan náà àwọn ṣẹ́kù wa náà àbùsẹ̀mí mọ́ṣàlá ìjọ́ ni wọ́n máa sọ ìṣàkọlẹ̀ ìjọ́ ni wọ́n máa sọ ìṣàkọlẹ̀ àwọn ọlọ́kọ́kọ́ wọlé tí wọ́n wọ́n bínú kọmọ̀ bá láàkọ́bá san gbogbo ọlẹ́ta náà ara dúpẹ́ fáwọn ṣẹ́kù wa pẹ̀lú ọ̀rún lórí bí tí wọ́n fún wa kọlọ̀mbà láàkọ́bá san wọ́n ní ẹ̀sán láyọ̀ kàìkìámà fún ìkéde tí àtọ́wọ́ fún Inshallah tó bá jẹ́ ọ̀dí 31st Mashallah kí a pàdé ṣẹ́kùwa Sa'id Hamza Mashallah ní sídèlé ìkéjì. Kájẹ́ ọjọ́rá Inshallah ní oṣù yìí náà Mashallah kí a pàdé wọn bẹ̀ kọ́lọ̀bàlá kó jẹ́ oṣù yìí ọ̀dí 31st oṣù yìí Mashallah ní ẹ̀yẹ Salatul Asr láìláàrí kí ọlọ́ọ̀bàlá àti ọjọ́ tí ọjọ́ mẹ́bà ọ̀láyé náà ìbéèrè bọ̀ ìrópọ̀ ṣùgbọ́nàlá àgbẹ́gbà àwọn tẹ́kì ní àtìgbà wọn láti àti mẹ́jẹ̀ sí owó tọ́ lọ́wọ́ wọn náà ẹjẹ́ kí ẹjẹ́ bá wa gbọ́n ẹmọ́ bínú ẹlẹ́ẹ̀kejì tá bá ti dìde ẹ bá ti àwọn sí àyẹ̀bọ́ nú ara wọn tó fi eléyìí ìkéje ẹlẹ́ẹ̀kejì bí a ká mọ̀ gbàgbére lábẹ́bẹ́ àbí Ẹgbàpọ̀ ẹgbàpọ̀ àwọn tó bá ní ìbéèrè kan wọ́n tó gbẹ̀ papọ̀. Ìbéèrè yẹn ọ̀kì ìbéèrè yẹn ń ta gbàpọ̀. Bàbá ti náwó ọ̀rẹ́ náà lọ ẹbá wa gbá ètì ọlọ́ọ̀bà láàrin kálukú wà lọ́wọ́ ètì náà ìbéèrè ẹgbà ẹ̀ṣà mọ̀ gbá ìjàwà lè dáhùn ní ogbẹ̀ àyẹ́kọ̀ ìbéèrè mọ́ wọnú ara wọn gbà mí náà bí náà lábẹ́bẹ́ náà àwọn tí àbàbà àdáfẹ́ mọ́ pẹ̀ ìbéèrè káàbìrì ẹ̀ náà mọ́ṣàlá ẹ̀lú nínú tó bá ní ilé tẹ̀lé wọn kòòrò lọ́wọ́ kan ilé ètè ní pé ah. ìgbà tí ẹ̀ ń ṣàlàyé gba ọ̀rọ̀ ìwọ̀n lẹ́kan níbi èkó pé ṣùgbọ́n kan ló sọ pé ìgbà tó di lè lè kú òun sọ pé hàndà kẹfẹ́ lọ lójú ọmọ ọ̀rọ̀ kẹfì jẹ́ àbáyé tó wà fún fún àbá yìí lásìkò sí àbájẹ́ tó láì mọ́ yìí ọlọ́gbà ọjọ́ àmọ́ lè wà jẹ́ wọ́n mọ́ nípa ọlọ́pàá ẹwà ẹ̀ ò lè mú ti àwárí. Máṣá Allah, bára tẹ̀lá. Ẹyà, ẹyà, ẹyà. Náà, ìbéèrè ìṣèlú ni pé kí ni ọba tó ṣe ẹ̀yìn àwọn ọ̀pàá alákọ̀ọ́kọ́, àwọn ọ̀pàá alákọ̀ọ́kọ́. Ẹ̀ṣẹ́ Kọmọ bá ìmọ̀ lórí to do yòókù so aláàtẹ̀kẹ́ rẹ̀ bọ́kútà alákọ̀ọ́kọ́ yẹn ọkọ̀ máa ṣe lẹ́ṣẹ́ ẹ̀kọ́ la máa ṣe ni àríṣe aláwọ̀ apá òfin ẹlẹ́kìtì Ìwọ́n máa mẹ̀rún ara. Ah, nípa ti Fàhábíta tó ìbéèrè wà very very important. Àwọn tí máa ti wọ́n wíwú ẹ̀pọ̀, àwọn a máa ń tòkó sílẹ̀ pé ẹ̀sùn ká wo lọ sí ìdíà, ó kọ́dà wọn sàbé sí yìí. Ah, Àmá tàbí ẹgbẹ́ rí, àsìkò tí àwọn Fàhábà wà wà ní sọ̀kalẹ̀. Kí so gbogbo tó bá fi lè mú ti nìkan táwọn bá fi lè ṣe báyìí wà yóò ṣe yóò wá àbúrú ẹ̀ àbí kí wà yí dé wá lé kí ni wá kọ̀ dẹ́mọ̀ ẹ̀ ó dá ìmí ìlú bá ṣe pé ojú ànábí òkó ẹ̀dàkùnjọ mọ́ ẹ̀dà farabalẹ̀ ìgbé bá ànábí ò ní rí ò ní ọkàn wọn máa ń pé ń àwọn tí ń ṣe lásìkò إن كنا نعزل والقرآن ينزل ó ní táwọn bá wá pẹ̀lú àwọn ìyàwó àwọn àwọn táwọn bá ń ṣe nǹkan pọ̀ àwọn ò wá dáàtò síbò ní táwọn bá ti pátọ̀ sí mọ́ àwọn ó dáàlò síbò ní ó ní àmọ́ wàlùkùránù yẹ́ǹsì lásìkò táwọn ń yìí ti sọ̀kalẹ̀ wọ́n pé tó bá alùkùrá ni ó tú àkiri àwọn bá nàbí ṣe sọ pé àwọn èèyàn kan bẹ wọ́n máa ń ṣe báyìí báyìí àǹfààní táwọn sọ̀hábà ní táwò dékínú táwò dénú so tí wọ́n bá dé kíní kan dé nìsí ta ni ó bá wa àfúnkù tí ẹjọ́ gbédé tó gbà àwọn tàwọn tàbí ànábì ṣe nínú tó ti àfúnkù rẹ̀ ọlọ́mọ́ta fún arákùnrin ọlọ́wọ́ àmì ẹ̀dàkùn náà a ṣe ìpínlẹ̀ náà ah, ìbéèrè kejì nínú àwọn àṣìṣe àwọn tí wọ́n máa ń kí ló wà ara wá sọ nínú ó sì ẹ̀ká mẹ́rin bá sàbàyé rẹ̀ o ní pé káwẹ̀ lómi ìbá fẹ́ ṣe takbiratul ihram wọ́n fẹ́ kábára wọ́n wá ṣe Allahu àtìbárú ẹwọ yóò tó wá náà dàrá yìí yóò wá náà sókè bí ẹja tó yìí sí lọ gbé bí àgùnfà àmì ìṣẹ́lọ́wọ́sá náà ìwé lẹ́yìn ó tako Islam

náà àbákan náà àwọn ìyá wa náà tí wọ́n máa ń kírun wọ́n ní kálíbá mẹ́nubà táa bá ń kírun dákun ẹjá máa rí pásọ táàbà wọ́ fún gbogbo ara wa àwọn nǹkan pọ̀ táàrí mẹ́nubà rẹ̀ ní ìlú náà kó gbogbo ara wa títí ní ìbẹ̀rẹ̀ tọ́rẹ̀ àwọn nígbà lárẹ́ mọ́ pẹ̀lú ìjúwálẹ̀ kan bá náà Bẹ́ẹ̀ni, àwọn àlùfáà mi gbà pé a ṣe kí a gùn, àmáwọn èèyàn wá kí a ṣe jùbọ́. Ẹlòmí yóò wá náà bí ìgbà tí eléyìí, wà ní yàtọ̀ sí bí ìgbà tó mẹ́jọ balẹ̀, ẹmẹ́jà pàtẹ́jù kún. At the same time, ẹmọ̀pá náà yẹn lẹ́ẹ̀kan, ààyè máa kápò náà, a wà níwọ̀n tún wọ́n sì á fúnra wa ní spéèsì dáadáa èjìká wọ́n dì sí kó lé ara wọ́n kúrò lára wọn gbogbo ẹ̀ tí spéèsì ó máa ní gbogbo àwọn abẹ́ ọlọ́mọdé àwọn arákọ̀ yí ọ̀rọ̀ rẹ̀ náà tó ọdún rẹ̀ ó nù mẹ́rin ló